وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما بارك في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفيقفهم وبعدد الله سبحانه وتعالى أروي أم بيبادد الله سبحانه وتعالى تفي ينور قواكو كما في بنور كما في تواكا kó wá gbà á lẹ́sìn lọ́wọ́ wa kó má dálọ́ aláyà kó jẹ́ kí a bá níbi tó lérè torí gbogbo gbìyànjú wa òun náà ni láti fi rí ojú rẹ ọba adẹ́dà subhanahu wa ta'ala adẹ̀mọ̀ pé ojú rẹ rẹ̀ níbo láti rí nínú ọgbà àjẹjẹ́ náà kọba dẹ́dà kọ́mọ́sí lè wọ̀ wá níbi tí ó ti sọ fún wa wípé gbogbo ń tẹ̀ ń ṣe láti fi wójú rẹ òun ṣe é wá mọ ọba náà a sọ pé tá a bá rí torí kò nǹkan kan òun náà ni gbogbo bẹ́ẹ̀dá ṣe wọ́n máa jẹ́rìí sí pé òun ni. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọba adẹ́ẹ̀dọ́ wá sí gìgísẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí ń forí balẹ̀ nítorí tiẹ̀ láyé. yóò rọrùn fún wa níjọ́ náà lọ́hùn láti sùjádà fún ní rírí táàrí ló fi jẹ́ wípé gbogbo ohun téèyàn bá ń ṣe láyé ọ gbọ́dọ̀ máa ṣe àdáyanrí hùn pé ntí mò ń ṣe ntí mò ń sọ yìí ntí mò ń rò yìí torí tiẹ̀ ni láti fi wojú rere torí kò sí ìfọ̀kànbalẹ̀ fẹ́ dà kò dẹ̀ sí ìdùnnú fún un bíi kó rí ojú rí ọba adẹ́dà ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiam àwa ní rí àfi bo àfi náà ọgbà àlìjánà ọgbà àlìjánà láti rí àwọn tí wọn ọba ara àlìjánà wọ̀ kọ́lọ́ wọn sì alọ́kan nu wọn wọn ní rọ́ba adẹ́dà ló ń sọ pé wujuhun yawma idhin nadira ila rabbiha nazira ló fi jẹ́ pé kẹ́dà tó wọlé yìí àfọ̀mọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún àfọ̀mọ́ ọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún ká tó padà síbi tá à ń lé tá a ti jáde ìyọ̀n àlìjẹ́nà torí wípé ẹ̀mí tí ò sí ní àfọ̀mọ́ kò lè débẹ̀ kọ́ba adẹ́dà kọ́ fọ̀ wá mọ́ látàrí lọ ló fi jẹ́ wípé mọ́tò rìn àjò wa a gbọ́dọ̀ máa sáfíìsì ẹ̀ ń gbogbo gbà kí ni engine rẹ̀ ẹ̀mí ni gbogbo oríkèéríkèé ara ó líǹkì mọ́ engine á téèyàn ọba ṣègbàgbọ́ tí ó jẹ́ mùsùlùmí kí la gbọ́dọ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ yóò ṣe nótùkọ̀. No bí ṣahada oríkè kan kìí ṣe yẹn nìkan ọgbọ́dọ̀ máa wòye sí gbogbo ohun tí ń lọ kọ́ máa fi ṣe àkàrò kọ́ máa fi ṣe làákàyè láti ṣe kíni láti súnmọ́ ọba adẹ́dà sí ọkàn ni ó dùn ni ó le ni ó dẹ̀ ni ó dunnú sí ni kò dunnú ni. ẹ̀rí ọkàn máa gbọ́dọ̀ máa jẹ́ wípé àtọ̀dọ̀ rẹ̀ kó tó ṣẹlẹ̀ á gbìyànjú àfẹ́kábúrú sí a gbogbo ìgbìyànjú wa tá à ń lé pé kárí dùnú kárí dáadáa gbogbo kìràkìtà wa òun ni wípé kábúrú má ṣẹlẹ̀ sí wa méjèèjì àtọ̀nà tí wọ́n ń ọwọ́ ta lọ́wà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òun lèyàn máa ń sádi ìbínú rẹ̀ lèyàn máa ń sá fún ẹni tó bá fẹ́ wà lábẹ́ ààbò rẹ̀ àyàfi kó òfin rẹ̀ mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kí ló bá rẹ̀ dà sọ ó ní innama tundhiru man ittaba'a dhikra wa khashiya rahman bil ghaib kí ló fi kún wọ́n ní fabashiru bi maghfiratin wa ajrin karim ẹni tó gbà kìlọ̀ ẹ̀yìn ní pé ẹni tó gbà ń tà fi òjíṣẹ́ lásìlá àlàsílàm àti gbogbo àwọn ànábì tí wọ́n ṣáájú rẹ̀ ẹni tó gbàgbọ́ torí kí ni tí ara wọn wá ṣe láti kì á ń lọ. ọlápèjúwe mi ọ̀dà bí àpèjúwe ẹni tó jẹ́ pé wọ́n taná iná ni àfòpiná kóró wípé dáadáa kan wà fún òun nínú náà kí ni ọmọ ṣe yọ máa ra gàgàbó àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba kó sínú náà kí náà ṣẹlẹ̀ yóò kú yóò jóná yóò kù ó ní èmi ń wá ń lé fún yín pé tí ẹ má kó sínú náà ẹ ń bá mi jíjà dùn pé ẹ sáfẹ́ kó bẹ̀ tipátipá oníbàpẹ̀jú òun òjíṣẹ́ náà sílá àṣọlá ń ṣe jẹ́ gbogbo àwọn anábì ọlọ́run ọba tí wọ́n kọjá lọ sallallahu ala nabina wa alayhi tí wọ́n ń ṣe nù ló fi jẹ́ pé kíni gbogbo wọn ni wọ́n pèpè sí tẹ̀sí tẹ̀sí ìdí ọ̀yàtọ̀ ọba adé ìdání gbogbo owó ṣe rí ni yàtọ̀ fún wọn kí ni àwọn òfin báṣẹ̀sì báṣẹ̀sì tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ tó fi wá parí sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ òjíṣẹ́ lásìlá lọ ló fi jẹ́ pé bí owó ni nígbà kan sáàgbé náírà là ń tà ń nẹ́tẹ́lẹ̀ èso ń láyé àkọ́kọ́ Bukhari àti dé àgbọn kí ni wọ́n ṣe wọ́n change owó ẹni tó bá ní trillions nígbà yìí kí wọ́n tó change owó òun tí wọ́n bá wá change ẹ̀ tó yìí níyẹn lọ́wọ́ kí là ń pè kí là ń pè owó tí à ń ná tẹ́lẹ̀ ń náírà ṣé ó lówó mọ́ ṣó lówó mọ́ kò lówó torí pé kí ni kòye ṣe ń dà ná mọ́ bí owó ẹyọ ni ó ti di ó ti ó ti di owó ẹyọ kí lọ́ọ́ fẹ́ fowó ẹyọ ṣe nísì ló fi jẹ́ pé gbogbo ẹ̀sìn tí ń bọ̀ ẹ̀sìn kan náà ni ọba adéda lọ́rán gbogbo wọn sẹ́ ṣùgbọ́n pẹ̀lú jíjáde òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fẹ́nikẹ́ni tó bá gbọ́ kó ti jáde òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ti jáde tọ́wá ló tún ní ojú ọ̀nà tí òun gbà sin ọba adẹ́dà tẹ́lẹ̀ ń lò wọ́n takú sí kí ni túmọ̀ rẹ̀ kọ̀lẹ́sìn kọ̀lẹ́sìn ní jẹ́ báwọn kò ní ẹ̀sìn àfi tí ọba gbọ́ ló kù kò mà kò gbọ́ ibi tó wà masalan lehan èèyàn wà nínú igbó kan náírà ti tẹ́lẹ̀ yẹn wọ́n ń ṣe nà ń àmọ̀kọ́ wọn mọ̀ gbà lọ́wọ́ ara wọn wọ́n lè mọ̀ fi àchíìfù tí wọ́n fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ torí pé kí ni wọ́n mọ̀ bóyá ọlọ́jẹ́ di ọ̀gáàbà kan inú aginjù kan tó jẹ́ pé àwọn ò ti ẹ̀ wọ́n mọ̀ ti ń lọ nílùú pẹ̀lú àwọn kan wà báwọn ní nàìjíríà náà bọ́sẹ̀lá tó bá ń sọ nísìn wọn ní tàfàbàlẹ̀ wà sí ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n yìí sọnù tàfábàlẹ̀ wọn ẹni ìbẹ nínú ọpọlọ wọn ti sìn àwọn èèyàn wà bẹ́ẹ̀ àwọn kan wà wọn pé Babangida ti ń bẹ lẹ́kọ̀ọ́ títí ti sìn tí ó lọ bẹ ṣé Èkó gan sọ́jẹ́ kọ́tà àbàdà àwọn kan wà báwọn torí pé kí ni information ò ṣe kí ni kò dọ́dọ̀ wọn inú aginjù náà wà ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ rẹ̀ n tó mú dání wọn kìí ṣe legal tender mọ́ kọ́ra nkankan mọ́ ko sí n tó lè jẹ́ mọ́ kò wúlò mọ́ òjíṣẹ́ lọ́sọ̀ àṣàlàn sọ pé la yasma'u bi ahadun la yasma'u bi ahadun min hadhihi al umma ẹnìkan ò ní gbọ́ pé mo ti jáde nínú àwùjọ yìí yahudi yun àwọn nasarani yun ṣe báwọn tí wọ́n ní tírà. àwọn méjì náà ni ó jẹ́ yahudi ni o tàbí ó jẹ́ nasara summa mata ó wá jáde láyé walam yu'minu bima ursiltu bihi illa kana min ashabin nar ó wá jáde láyé ọgbà kún wọn jáde láyé kò wá gba tí ọlọ́run ọba fi rẹ́ mi Muhammad sallallahu gbọ́ yọ wọ̀ ná ló fi jẹ́ pé kèé ṣe pé ẹ̀sìn islam àti ẹ̀sìn kejì là islam àbí abina àbí iná kọ́ náà wọ́n tí ó ti gbé láti ṣe islam ó ti yapa sí gbogbo ń táwọn ànábì tí wọ́n ṣáájú yẹn ó ti yapa sí torí pé kíni gbogbo wọn ni wọ́n sọ pé ẹnìkan ń bọ̀ ó ń lòpin ànábì tí gbogbo ẹ̀dá ó ni kùránì fi ń si. o ni ó arifuna ya'rifunahu kama ya'rifuna abna'ahu wọ́n ma á yorùbá níbi ẹ̀ mọ owó owó kọ́ lélẹ̀ gbẹ̀yìn ṣẹ́jẹ̀wò <laughs> bí ma mọ ọmọ wọn ni torí èyàn ní sọmọ rẹ̀ ma ọmọ mi lélẹ̀ wọ́n mọ bí ẹ̀ mọ ọmọ wọn ni ah, ọmọ wọn àpèjúwe pé sí wọn ẹni tí à ń wí ni a fún alápèjúwe òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lọ́m ìmọ̀ rìnrìn àjò ní ti kátàkárà lọ sí sham àwọn yahud wọ́n rí ọ̀dọ́ ọ̀hún kí ni wọ́n sọ wọ́n ní gùlámù man hàdà ọmọ ta ìbéèrè tí wọ́n béèrè kí lọ́fà tí wọ́n fi béèrè wọ́n rí wípé oòrùn mú ṣùgbọ́n gbogbo ibi tó ń bá ń lọ bí ìgbà tí wọ́n ń ta ọ̀mbrẹ́là lé lórí tó bá mí sẹ́gbẹ́ kan wọ́n rí pé wọ́n ta ọ̀mbrẹ́là bí bòjì ń borí rẹ̀ nìkan ó nìkan sí ni bọ́bá mi sọ́tún bọ́bá mi sósì ó nìkan ni bòjì ń borí rẹ̀ ah, àwọn yẹn ti tẹ́ wọn bùlámù mọ́ nìhàrà ọmọ àtàlílẹ̀ wọ́n bí wọ́n léèrè fi ń béèrè wọn ni àpẹẹrẹ ah, ànẹ́bí ìgbẹ̀yìn tí wọ́n ń sọ òun ní ẹni tí ló ti wá ń bo ló ti wá wọ́n júwèé nínú ìjọ nìyẹn Abubakar òun wà ń gbólóhùn tó gbọ́ yẹn tó fi mú lọ́rẹ̀ tímọ́tímọ́ sí ó mú lọ́rẹ̀ tímọ́tímọ́ sí ah ilé ànábì gbẹ̀yìn ní àjọ ọ̀rẹ́ rẹ̀ ni ló fi jẹ́ pé tí ẹ yàtọ̀ nínú wúmọ̀ yìí nínú gbàgbọ́ àsìdíkìlá akbar rọ̀díẹ́lá ánù bó sì ṣe yàtọ̀ láyé ń bí bẹ́ẹ̀ náà ni ó yàtọ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndà alkiyama kí ló yìí ṣe lọ́sàrà sọ́lá ń sọ ó ní tó Abubakar Siddiq tọrọ rẹ̀ fi yàtọ̀ ìtọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara kíni látara àgbàgbọ́ ìtọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara àgbàgbọ́ ó nìkan tí wọ́n bá kó ìmánì ìwúmọ̀ ìjọ yóò tẹ̀wọ̀n òdí aláàánú ọmọ tá a lélẹ̀ àpẹẹrẹ ànábì ó súnmọ́ òun ló ṣe gbìyànjú gan-an ló sí dáadáa tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà fi fẹ́ ìyá wa Khadija ẹ̀fẹ́ ẹni rí lélẹ̀ ìyá rí ìyá rí gbogbo tírẹ́sìsì rẹ̀ tá a mà ìyá rí ó ọjáde ńlẹ́rẹ́ abiyì ó pọ́ni lẹ́ẹ̀mejì ọfẹ́ kọ àkọ́kọ́ ọkọ yẹn jáde láyé ó lè bímọ fún ọ ọfẹ́ kejì náà ọkọ yẹn náà tún jáde láyé ó lè bímọ fún ló fi jẹ́ pé kèé ṣe kóbìnrin ó jẹ́ opó tàbí kó jẹ́ abilékọ tàbí kó jẹ́ ọmọge kèé òní iṣu a lé pé kó jẹ́ ọmọge torí pé a fẹ́ ọmọ látara rẹ̀ gẹ́gẹ́ bí ìgbìyànjú òjíṣẹ́ lásìlá rẹ̀ sọ́là but in tó pàtàkì jù òun ni kọ́ jẹ́ mùsùlùmáàtì múmìnàtì ábìdàtì kọ́nìtàtì sáyìnàtì sáyìbàtì ọ̀bùkọ̀ kọjá ẹni tó juwọ́ jùsẹ̀ fófin ọlọ́ngọba torí ẹni tó bá ní obìnrin tó juwọ́ jùsẹ̀ fún òfin ọlọ́run ọba ó ti ń kó fi àlìjẹ́ńdà. shock absorber ńlá ní ọmọ jẹ́ fọ́kọ òní ọ̀jẹ̀ igi lẹ́yìn ọgbà rẹ̀ òní òní jẹ́ òṣìṣẹ́ lọ́ba adẹ́dà fi ń sọ pé lè tẹ́sùkùnù ilé yà kẹ́ẹ̀lẹ́ bá sinmi sí wọn nínú lára òfin jẹ́ pé obìnrin rẹ ó pàtàkì nínú Islam. ìmọ̀ jẹ́ sábàbí oríire ìrọ̀fọ́lọ́hún ọba fọkùnrin. Now. Ẹlẹ́yìn pàtàkì. bàtó fẹ́ òjíṣẹ́ náà sílára ọ̀sánná òjíṣẹ́ náà nǹkan yàtọ̀ gbogbo nǹkan tó ni ló gbé lẹ̀ fún òjíṣẹ́ náà sílára ọ̀sánná. sẹ̀dínà abúkar rọ̀bí aláàánú fún tó ti gbọ́ yìí ó rìn mú jíṣẹ́ náà sọ́lá àṣálàm dáadáa ọ ń sọ lọ́wọ́ ọ ń sọ lẹ́sẹ̀ ọ gbàgbọ́ tó túmọ̀ sí pé kí ni àgbọn Sayyidina Abubakar rọjàlá ánú ó ti lómi inú tẹ́lẹ̀ kójú tó rọ̀ kí wáhíù tó sọ̀kalẹ̀ kó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun ti gbàgbọ́ ah, ànábì gbẹ̀yìn lélẹ̀ akànretí ni kí kíláwà ní kí wọ́n wú eléyè kó ìrọ̀mọ́rí lókù eléyìí àti mọ̀ jẹ́ gbogbo ń tọ́ bá ní yóò túlẹ̀ ó jíṣẹ́ lásìlá àrùsọ́lá ah, torí pé kíni láti tara rẹ̀ sórí rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí àwọn kèfèrí tí àwọn ọkọ̀ wọ́n fẹ́ já òjíṣẹ́ lásìlá àrùsọ́lá nírọ́ ńgbà tó lọ sí Isra gbàtọ́ bá rẹ̀ rà sọ̀rọ̀. ó ní ìsọ àtọlọ ó ní lẹ́ilá kìí ṣe gbogbo òru lé lọ apá oru nínú òru ni kéèdè ṣe ojú oorun agbé gidi ni ògédègbè lójú ayé la gbé. wọ́n gbé bọ̀rọ̀ akọ̀ tó jíṣẹ́ lásán àtàlám tó gùn lọ. burak ṣe bákan jibril alayhi salam sọ fún wípé rárá ẹ̀dá kan ò gun ọrí ẹ̀dá kan ò ní gun ọmọ bíi ilé sọláàlá sọlá wọn dé Baitul Muqaddas masjid al-aqsa mọ́ṣáláṣí wa kẹta ọba adẹ́dà ó jí gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó jí wọn dìde nínú sàárè kí wọ́n á kírun lẹ́yìn òjíṣẹ́ náà sọlá sọlá láti fi kíni láti fi ìmáàmà rẹ̀ rinlẹ̀ ìjẹ́ olórí fún gbogbo àwọn tí ọba adẹ́dà ránṣẹ́ ó kírun fún wọn ọba adẹ́dà wa dá wọn padà síbi tó lúkálukú wọn wà ibẹ̀ ló ti gbá ìmáàmù mursalin làwọn àfáàfi sọ yí pé àwọn ànábì ọlọ́run ọba gan fúnra ara wọn sallallahu ala nabina alayhi sàábé ni wọ́n jẹ́ fún àwọn ní sàábé rẹ̀ àkọ́kọ́. wọ́n àwọn tí wọ́n gbàgbọ́ nù àwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ kó tó di pé wọ́n lọ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ń pàdé wọn ó fi padà dé padà padà kò gbọ́dọ̀ gbé pamọ́ ọ̀sọ́ ah. àwọn kèfèrí mọ́ka ń wò wípé <laughs> èwo là ń wí èwo ló tún wí àkàkọ́ sàn lára ọmọkùnrin yìí ọmọ ń pélé sí i tá a bá ní ká gbéra ní mọ́ka ká lọ sí sham ọmọ iye ọjọ́ tá a lò wọ́n bá Abubakar Siddiq rọ̀dẹ́lá ara alẹ́ rẹ̀ wọn ò tí ì lújá fún wọn ní ṣó pọ́síbù ṣó ṣeéṣe kéèyàn rìnrìn àjò ní òòjọ́ láti mọ́kà lọ sí sàm awẹ́kọ̀ sí lè kìíní kò pọ́síbù ẹ̀ kò pọ́síbù kèfèrí lo lójíkì wọ́n ara alé rẹ̀ nítorí wínú o kí ni abọ́kọ̀ sí lè sọ ó ní ṣó wí bẹ́ẹ̀ wọ́n ní ó wí bẹ́ẹ̀ tó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan-an bó bá wí bẹ́ẹ̀ ṣó wí bẹ́ẹ̀ wọ́n ló wí bẹ́ẹ̀ bó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan wọ́n ọ̀dẹ̀ yìí wọ́n ní à ń bọ̀ wá járọ rẹ̀ ṣé báwọn tí wọ́n lọ sí ṣáàmù ṣé bí wọ́n ń bọ̀ á bí léèrè gbogbo àwọn éríà tí wọ́n lọ lọ́hùn àbí tí wọ́n lọ á sọ pé kó júwe ibẹ̀ fún abó ló ṣe rí wọ́n wá dé lóòótọ́ gbogbo wọn wá jókòó níwájú òjíṣẹ́ lásán lójú ara wọn wọ́n fẹ́ tákù rẹ̀. òjíṣẹ́ náà inú rẹ̀ bàjẹ́ à ah, tèmi kí mò ń wò tí ọlọ́run bá fi rán mi ní ẹfẹ́ já nírọ́ Allah subhanahu wa ta'ala kí ló ṣe ó ní kí ibi tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ máa gbé wá kó gbé síwájú pé kó máa júwe rẹ̀ kó máa sọ fún ọ sallallahu wa ti ọ̀kan nínú àwọn ẹni dá ó ọlọ́lọ́run lọ́rùn igi tí ń bẹ lọ́ọ̀kan oníkọ́ wá sùjádà wájú rẹ̀ òjíṣẹ́ náà sáfà pẹ̀lú ògùn ọlọ́run ọba kórìn kọ́ wá sùjádà fọlọ́run síwájú igi dìde tí gbòǹgbò tí gbòǹgbò ó ń bọ̀ ó dẹ̀ sùjádà lóòótọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ní àṣeyìí náà ọmọkùnrin yìí ti dé lẹ́vù ah! kékeré là ń wò àmà kó ti ó ti ó ti gbilẹ̀ nínú ìdán tó ilé ṣe bẹ́ ní dánìwọ tó bá pé dán ní ṣe ó yẹ ọmọ náà ó pẹ́rù rẹ̀ ó fèrèkè ní pé a ìdáhùn bó ṣe kọjá bá ṣe ń sọ ọgbà ló fi jẹ́ pé ìtọ́sọ́nà adẹ́rẹ́ sọ́nà bá máa fi ń sọ máa ah mo bá dẹ̀ wà ní ah tó bá wà láyé wọn tó bá yé pé kù dárù lọ wáyà ńkọ́ tó gba sàtífíkèètì iná kó tó lọ ó dúpẹ́ ó ti ẹ̀wà nísìn ó ṣe kíní ó ṣe gbàgbọ́ nígbà tó yíṣẹ́ lára àtúnlá mi ń sọ pé á ah, bóò ní bá ṣe wù mí tó kí n rí àwọn ọmọ ìyá mi àwọn sàbẹ̀ ní àwa náà nìyí òjíṣẹ́ náà àtúnlá mi rárá sàbẹ̀ mi lẹ́yìn àwọn ọmọ ìyá mi làwọn tí ó jẹ́ pé wọ́n ń bọ̀ nígbà ọ̀báyá wọn ò rí mi ṣùgbọ́n gbogbo tí mo mú wá ni wọ́n gbàgbọ́ ọlá kan tí ń bẹ fún ẹni tó bá ṣe gbàgbọ́ nù ló fi yẹ pé kéèyàn tún gbàgbọ́ rẹ̀ ṣe dáadáa làáfàá fi ń kígbe nípìnlẹ̀ ọ̀rọ̀ pé awwalu ma yajibu ala al-mukallaf tashihu imani nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn fún ẹni tí ó bá ti níwọ̀ lórí tó bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dà ṣe kó má jẹ́ kí àbàwọ́n kó ta bọ́ ìgbàgbọ́ rẹ̀ torí pé kí ni ẹ́ńjìn rẹ̀ nù tó ti ní problem ah kò lè débẹ̀. àfọ̀mọ́ wà fẹ́ dà padà sí wà tẹ́lẹ̀ ká tó rí lé yẹn wọ̀ ló fi jẹ́ pé àtẹ́wọ̀bà àmà ṣe àmà túnṣe àmà túnṣe láti ṣe kíni láti fi sáfíìsì yíjìn wa sáfíìsì mọ́tò istikfar èyí títà ó bá àwùbá yanjú tí istikfar ò yanjú ìmọ̀ ṣe dáadáa sadakat ètè yìí ò bá yanjú gbogbo ohun tí ọba adẹ́dà pa wá láṣẹ pé ká máa ṣe á máa gbìyànjú láti máa ṣe yàtọ̀ sí pé àgbà aládá ọba adẹ́dà ń fi ń ṣe sábà bí àti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni túmọ̀ pé pẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ ó jìnnà sọ́ba adẹ́dà ni tẹ́ṣẹ̀ bá ti ń parẹ́ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀dá ó súnmọ́ ọba adẹ́dà sí téèyàn bá ti ń súnmọ́ sí kí ni ó ṣẹlẹ̀ sí ìkẹ́ ó pọ̀ fún un gbogbo nǹkan rẹ̀ ọmọ ọmọ yẹnjú sí dáadáa ọ̀sọ̀ pé wàlẹ̀ ọ̀nà àdàl kúrọ̀ àmàna thumma taqaw la fatahna alayhim barakati minas sama táwọn aráàlú tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ bó ṣe kí wọ́n gbàgbọ́ tí wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ á tilẹ̀kùn ìkẹ́ fún wa láti sánmà torí wọ́n fi sánmà yìí rí ló jẹ́ pé ọgbọ́yé ọgbọ́yé ọmọ ọmọ òjíṣẹ́ lásán àṣálà lọ sọ báyìí òfin ọlọ́run bá ní tiẹ̀ ni kí kó ṣe kí ni kó juwọ́ ju sẹ̀sì kó òun parun sẹ̀sì kó mu wá. báwo la ṣe fẹ́ explain ká dìde ká ṣàlùwàlá ká dìde lóòró ká lọ sùjádà ká lọ rùkù láti rùkù ká lọ kí lòjíṣẹ́ lásán àṣálà fẹ́ gbà ń bẹ bí ìbá ṣe pé wọ́n rán pé kó ṣe bẹ́ẹ̀ téèyàn kan sàdédé dìde yóò sọ wípé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ìbádà ẹ fọwọ́ báyìí ẹ bá ti ẹ dúró ẹ ti báyìí ẹ wújẹ́wú ẹ ṣe kankankan ẹ bẹ̀rẹ̀ ẹ tó kínú. tí ìbá ṣe pé ọba adẹ́dà pa láṣẹ wípé kó sọ bẹ́ẹ̀ ṣe ń tẹ́ èèyàn forí rò ábàdà. kò dẹ̀ sí bẹ́yàn ṣe jèrè téèyàn ọba kọ́kọ́ mú ìhùn gbọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ànábì ọlọ́run ọba wọ́n tẹ pámọ́ wọ́n dẹ̀ mú bọ́ kí ló bá dẹ̀ rà sọ. ó ní tọ́fà sábàbí tọrọ àwọn tí wọ́n wá nígbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba tọrọ wọn fi dojúrú kí ló sọ. ó ní khalafa min ba'dihim khalfun khalfun àwọn pàrùpàrù kan tí wọ́n yapa sí tí àwọn ẹni rẹ̀ wà lórí rẹ̀ khalafa min ba'dihim wọ́n yapa tí ń táwọn ẹni rẹ̀ ń ṣe ọba adẹ́dà kọ́kọ́ ń dákọ̀ wọn lóríṣiríṣi tọ́ba dákọ̀ ànábì wàkánà siddiqan nabiyya wàkánà sadiqal wa'd ká gbogbo wọn lóríṣiríṣi kí ni wọ́n wá ṣe tó tó báyìí ọ wá fẹ́ ká mọ̀ látara mafhumul mukhalafa pé àwọn tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n yapa sí tí àwọn ẹni rẹ̀ ń ṣe kí ni wọ́n ń ṣe ń táwọn paru-paru ìgbéjù sílẹ̀ ó ní àdọ́rò sọ́láàtì wọ́n ń fi ìhúnra rẹ̀ àwọn paru-paru ń fi ìhúnra rẹ̀ tó túmọ̀ sí pé àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ń ṣe wọ́n èyí fi ìhúnra rẹ̀ wọ́n ń kí gbóṣe kí wọ́n kí sásìkò wọ́n tẹ́bẹ̀rù ṣahawat àwọn paru-paru yìí wọ́n ń tẹ̀lé òfin àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ń ṣe wọ́n ń tẹ̀lé òfin ọba adẹ́dà bọ́lọ̀ wọn ọba ṣe fi rán wọn torí wípé àwọn pàrùpàrù yìí wọ́n gbé wọ́n fi rún ra rẹ̀ wọ́n dẹ̀ ń tì fẹ́nu kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́n sọ yẹ lọ́kọ́ náà gọ́ yà wọ́n gúnlẹ̀ sínú náà gàyà wọ́n wọ̀nà. ó ń fa alápèjúwe bí wọ́n ṣe máa ṣe fanfa nínú náà má sàlákà kún sí sákàtà. pẹ̀lú gbogbo gbàtẹ́ lò láyé àtàwọn ìṣítí àtàwọn pèpè tí wọ́n pè ń sí ọ̀nà kí ló wá jẹ́ kí ló dé tó jẹ́ pé àtúbọ̀tán yín padà wá gúnlẹ̀ sínú iná kí lè sí wọn bọ̀ wọn ni lẹ́mìnẹ́kù mílẹ̀ mùsọ̀lì nǹkan àkọ́kọ́ tí a kọ́kọ́ sọ gbogbo rere ọkọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nídìí èèyàn iṣẹ́ rí gbogbo iṣẹ́ rí gbọ́dọ̀ kọ́kọ́ níbi ọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tí yẹn bá ti ṣègbàgbọ́ nínú ọba adẹ́ra tán iṣẹ́ rẹ̀ ọbẹ̀ lórí ìwọ̀n òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé awwalu ma yuhasibu bihi al-abdu yawm al-qiyam nǹkan àkọ́kọ́ tí a ṣe ṣírò ẹ̀ fẹ́dà níjọ́ gbẹ̀ǹdẹ̀ al-qiyam ẹnikẹ́ni tí wọ́n bá dàrún rẹ̀ lù láyà gbogbo sẹ́ẹ̀rẹ̀ tó bá gbé wá gbangba ajọ́ gbéǹdà àlìkíyàmà wọ́n dà láyà ló fi jẹ́ pé èèyàn ó ṣe gbìyànjú láti ṣe ìkọ́mọ̀tò sọ́lá àsìkò rẹ̀ èèyàn ṣọ èèyàn gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn àmọ́tótó tí ká máa ṣe afẹ́tọ̀ amára ayàgbẹ́ amára obìnrin ṣe nǹkan oṣù ọmọra ọgbọ́dọ̀ mọ̀ gbogbo òfin ẹ̀jẹ̀ ọmọ bíbí ọmọra asúmọ́ra ẹni amára gbogbo òfin tá à ń mọ̀ tá à ń tẹ̀lé láti fi prepare fún ìrun kíkí ni. tọ́rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́nà ó ní àṣọ́láàtú ṣọláṣàtú àṣọ́láàs irun akin mẹ́ta dọ́gbandọ́gba ni ó ní fọ̀tùhúrù fúlùs ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta ni wọ́n kìyàmù sólòtòm ìdúró nínú òrùn rùkú rẹ̀ ìdìde ní rùkú gbogbo wọn yìí ó ní ìdá kan ni wọ́n sojúdò sólòtòm káforí balẹ̀ ìdá kan ni agbọ́dọ̀ mọ̀ bá ṣe ṣe mọ́tótó agbọ́dọ̀ mọ̀ bá ṣe dúó lórí ìrún òjíṣẹ́ lásán àṣìlá fi sọ pé tá a bá ti dúró àti ẹ̀rọ ọlọ́run ọba kan ọwọ́ masjid òjíṣẹ́ lásán àṣìlá wà ń bẹ̀ ó kírun kókó kókó kókó bí ẹyẹ ń jẹka ó ṣe tán ọsálàmà sí òjíṣẹ́ lásán àṣìlá òjíṣẹ́ lásán àṣìlá ń dá ọsálàmà rẹ̀ òjíṣẹ́ lásán ní ó tí kú irun ò lọ́tún rẹ̀ kí ó lọ́kì ó tún padà wá. òjíṣẹ́ láàrá ní òòrùn kíkì mù ẹgbàá ní ẹ̀mẹ́ta ló ṣe bẹ́ẹ̀ ẹgbàá lẹ́ẹ̀kẹrin ní èyíké inú rẹ̀ sọ nígbẹ̀yìn pé ya Rasulullah sallallahu alaihi ìmọ̀ kí jù báyìí lọ kọ́ mi nírun torí pé kíni kíkọ́ ni mímọ̀ ló fi jẹ́ pé hadith ọ̀rọ̀ rẹ̀ yẹn òpó ni nínú ọ̀rọ̀ òjíṣẹ́ bá sàlùwà ẹ̀gbà wá mi ò mú níbi àlùwàlá àwọn ẹ̀gbà wá mi mú níbi ìmọ́tótó ọba ṣe mọ́tótó tán tó ọba wá ṣàlùwàlá tán kọ́ wá dojúkọ kíbla kọ́ wá ṣe takbiratul ihram Allahu akbar ọwọ́ rẹ̀ ní ṣáájú takbiratul ihram ó lè ṣe gèdè rẹ̀ ó dẹ̀ lè jẹ́ lẹ́yìn rẹ̀ èké aina, ọwọ́ tó rẹ́ẹ̀zì kọ́ jẹ́ déédéé bí àyà rẹ̀ èjìká tàbí bí àárín etí séjìká tàbí etí ọ̀kanú mẹ́tẹ̀ẹ̀ta ibi tó sùjádà sí lọ́ọ́ máa wò ó ní máa wò báyìí ká wò báyìí ká torí wọ́n bí léèrè sallallahu alaihi wa sallam kéèyàn máa wò báyìí wò báyìí nínú òun bóò ni ó ní ọ̀nà táṣetánì ń gbà já ládàá ìmú gbà lọ́wọ́ ẹni kírunkírun tọ́mọ bùjẹ bùjẹ bùjẹ tí òfin ní dikínni tí òfin ní pé àìpé rẹ̀ sì wẹ̀ kò fi ní wúlò fún torí tí ó ní lára nínú tó ní lára jù ó ní ìsùjádà tó yí ọmọ ànẹ́bí adámọ̀ ń sùjádà fọ́bà adẹ́dà torí wọ́n pa òun láṣẹ rẹ̀ kò sé ó ṣe táwí ó ń wẹ́n tí wọ́n ní kóhun ó sùjádà fún kò wọba tó pa òun láṣẹ pé kóhun ṣe sùjádà bí ní ìsìn ká sọ wípé ah, a ṣe wàá máa forí kan ilẹ̀ ẹlẹ̀ bóò ní tilẹ̀ ẹlẹ̀ ṣe jẹ́ ní kí ni bísínẹ́sì rẹ̀ tiẹ̀ ní kọ́ tẹ̀lé àṣẹ tí wọ́n pa ọ́ kìí ṣe kọ́ sọ pé kọ́ máa lọ́ọ̀rọ̀ lọ́rùn ó ní ká máa wo bẹ̀ ibi tá forí kan kìí ṣe báwọn nìkan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́nàm ní fatia ọba adẹ́dà pín ní mẹ́ta mẹ́ta dọ́gbandọ́gba láàrin ẹrú àti òun tẹ́rù bá ti sọ pé alhamdulillah bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmi din ọba adẹ́dà sọ pé ẹ̀rù ń yìn mí ẹ̀rù mi ń ṣe àfọ̀mọ́ fún mi ó ń yìn mí tẹ́rù bá ti sọ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmà sùn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìmúlẹ́nu láàrin ẹrú kírunkírun àti tani Allah subhanahu wa ta'ala oyin ọba múlẹ̀ ọba dámọ́jẹun ọpẹ́ ni fún ọ ọba gbogbo ẹ̀dà ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run alákòóso ọjọ́ ọ̀gbẹ̀yìn ọjọ́ ẹ̀fọn ẹ̀yìn anjúwèrè ayìn ló fi jẹ́ pé gbogbo ògbà tí èèyàn ọba ṣàdúà èèyàn ọmọ sí kíni èèyàn kọ́kọ́ mú ẹ̀yìn wá ló bí ọ àlàyé tí òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá tó ṣe fún sàbẹ̀lì tí fi ní sísúnmọ́ lọ oníkọ́ máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá gbà tí ń lọ ó mú kọ̀ padà ni igi tí ewé rẹ̀ ti gbẹ òjíṣẹ́ náà fi kọ̀pá yẹn ó fi gbá báyìí àwọn ewé yẹn ń gbọ̀n dálẹ̀ àwọn sàárẹ̀ mọ̀ ìpékè sàdédé sí nǹkan wọ́n ní ya Rasulullah kí ni túmọ̀ eléyìí ó ní nígbà tá a fi gi ń gbá kọ̀pá tá a fi gbági ewé rẹ̀ orí rẹ̀ ti gbẹ ni wọ́n ní ọmọ wọ́n ní bẹ́ẹ̀ gbólóhùn subhanallah الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أني azim ó ní bí ṣe máa gbọn ẹ̀ṣẹ̀ dànù lára tó bá wà nínú dààmú á bó ni mo ti fẹ́ kó yọ nínú dààmú yìí kí ni wọ́n ní kí mùsùlùmí ọmọ dún ní mọ́ni ṣíṣe tí ìdààmú yẹn tọ́ba ọ̀dọ́ ìdà fi ṣe kí ni tó fi mú kú ò لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله akitiyan kan sí fẹ́dà agbára kan sí fún àyàfi pẹ̀lú àtìlẹ́yìn àṣẹ ọba adẹ́dà alẹ́àlì ọba tó lékè ọ̀la lórí igbó alàwazim ọba tó gbọngbọn tó bàbàrà ìnáma amúrùhù ìdá arada shay'an an yaqula lahu kun fayakun ntọ́ bá ti fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni jẹ́bẹ̀ nǹkan jẹ́bẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ntọ́ bá lọ́wọ́ sí ní yanjú ntí ọ̀bá lọ́wọ́ sí kò ní yanjú òfìjẹ́ pé gbogbo àwọn ìbáraàtì okun inú wa alámàlámà ní àlùmá àtọ́yì wàlá mu'ti àlùmá manáà wàlá yanfa'u zal jadd minkal gbogbo eléyìí wọ́n fẹ́ kí ẹ̀dá máa wò nínú tọ́ máa ti ń wo gbogbo eléyìí nínú ibi tí ó ti ní ìdè àdúà ó ṣe ìdúró déédéé orúkú òjíṣẹ́ náà sàn sàn sàlàyé bá ti ṣe ó ní ká fi ọwọ́ ká fi di orúnkún mú. kí ẹ̀yìn wa kó tẹ́gbẹ̀nsẹsẹ débi pé tí wọ́n bá gbé gbálé lérí kò ní àbí tí wọ́n bá bomi sí kò ní dànù yóò straight bẹ́ẹ̀. rùkú sólòsò ìdìde lórí rùkú ara rẹ̀ ni a gbọ́dọ̀ ti rùkú lọ sí sùjádà gbogbo oríkèríkè yóò bọ̀ ọ́ kó padà bó ṣe wà tẹ́lẹ̀ ẹni tí ò pé wọ̀nyí ó ti dí lára ìwọ rùkú bí ìrún bá dẹ̀ ṣe jọ̀run òjíṣẹ́ lásán àṣálàǹsì bẹ́ẹ̀ ni ó ṣe ní ládásí bó ṣe ní ládásí ni ó ṣe ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa sí. ibi tọ́rọ̀ ọ̀rẹ́ gbọ̀ngbọ́n dé lọ́rọ̀ ẹ̀dá òfìjẹ́ ìgbàtọ́ba adẹ́dẹ́ ó ṣe lọ́rùn àyàn kí ló ṣe ó pe òjíṣẹ́ lásìlàsílà lọ sọ́dọ̀ ó wá ń ṣàlàyé yòókù ní wẹ́lẹ́wẹ́lẹ́ fún pẹ̀lú ríran màláìka Jibril sí lẹ́p ní gbogbo gbà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. wọ́n sojú odò sólò ìlọ sùjádà. òun náà kó dákẹ́ta kí ló yìí ṣe lásán àṣọ náà tó ó ní wọ́n pa mí láṣẹ pé kí n lọ sùjádà méje ó sọ wọ́kà ó ní orí ṣùgbọ́n bó ó ní mú kò tó túmọ̀ sí pé kíni tó o bá forí kanlẹ̀ tínú rẹ̀ o bá kanlẹ̀ o ti ṣe kíni o ti mú sùjádà wá ó ní wọ́n fẹ́ kí n fi wájú orí kanlẹ̀ ìmúlọ́tọ́ka sí kò sí bó ṣe fi mú kanlẹ̀ tíwájú orí tí ò ní kanlẹ̀ ṣùgbọ́n o lè fi ojú orí kalẹ̀ kí mú ọmọ kalẹ̀ ọlọ́wọ́ méjèèjì ó straighten rẹ̀ tí ó tọ́ka síbo tí ó kò tọ́ka sí kíbla odi mélòó odi mẹ́ta olórúnkún méjèèjì bó láti sí àpapọ̀ ó ní ẹsẹ̀ méjèèjì bóòlù àṣìṣe àárọ̀ sọ̀rẹ̀ gìgísẹ̀ méjèèjì ó papọ̀ mọ́ra wọn àtàǹpàkò ọ̀pàkò mọ́ra wọn ọ̀gẹ́gẹ́rẹ́ méjèèjì ó àpapọ̀ mọ́ra wọn báyìí wọ́n wà tọ́ka sí kíbla ilé ìṣẹ́ lára àtúnláǹsà ó ní famana dáhà bí hákìá ẹni tó bá mú àwọn tó mú ìrún wá pẹ̀lú gbogbo àwọn ẹ̀tọ́ oríkèríkè tá a kà á lẹ̀. kóbìlẹ̀ tí mìnìhù àgbà rẹ̀ wà kóbìlẹ̀ mìnìhù sáà irú amẹ́lì gbogbo sẹ́yọkù tó bá ṣe àgbà lọ́wọ́ rẹ̀ ẹni tí ò bá nírun kò lẹ́sìn ẹni tí ò nírun kò ní kíni kò lẹ́sìn ló fi jẹ́ pé èèyàn ṣọ́ ìrun rẹ̀ dáadáa tọ́ba ti mójútó òun ọba adẹ́dàá ọba mójútó ètò kù nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wòsíyà tó ń fún Abu Darda òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́lá ní wàlá tatruku salata al-maktuba muta'ammidan má máa má gbé ìrun ọ̀ràn àyàn alẹ́ wọ́n wà lójú ogun ta ni wọ́n ń jagun fún Allah subhanahu wa ta'ala ṣọ́ọ̀fì irun bu wọn kó sí bu wọn ó ní bí wọ́n ṣe kì í ló fi jẹ́ pé kò sínú ìpayà tó bá wà kódà bọ́n bá ń sáré lọ wà nínú ewu ọmọ fòye kí ọmọ tí bó bá ṣe wá bó bá ṣe rọrùn. aláàkọlá akọlá akọlá ẹgbẹ́ salamu aleykum salamu aleykum ọlọ́ngbà bẹ́ẹ̀ bá lè kí lóòrùn torí pé ìnira wá àyà ara ó kì í níjòkó tó ọ̀bá lè kì í níjòkó torí pé bọ́yá àyà ara yẹn tó fẹ́ peléke sí ó kì í nídùbúlẹ̀ tó bá ti wà ó lè pa ìrún jẹ. yàwọn afáwa lẹ́jìnà mamlakatul Arabia Saudiya حفظهم الله ورعاه ورعاهم wọ́n ní tó o bá wà nù mọ́tò tí mọ́tò kọ̀ tí ò dúró gbogbo ọ̀nà tó o bá wá ó ṣe rukunu mọ́tò ló fi ṣe tẹ̀rẹ́ mú mi tó o bá lálùwàlà tó o bá lálùwàlà gbogbo kọ́ndíṣàn tó o bá wà múnú rẹ wà nù mọ́tò bẹ́ẹ̀. Imam Al-Albani rahimahullah rahmatawasa ó ní wọ́n rí sọ torí òun kò sé dìle ló fi bí sí circumstances bá wa jẹ́mú salawat wọ́n bọ̀ ní ọ̀fẹ́ travel zuru ti tó o lè pa àti asiri pọ̀ kò tó gbéra kò tó kìí pé tó bá rìn ní ilé àjò tó ti jẹ́ pé o àgbọ̀nrin zuru ó súnmọ́ asiri ó wà pa méjèèjì pọ̀ yóò fi jẹ́ pé kí ni kọ́fún wò jẹ́ máa inú masjid ẹ papọ̀ tàbí payà tàbátẹ́gùn tó pọ̀ jù tàbótútù tó mú jù ọba adẹ́dà ó fi ṣe ìdẹ̀kùn ẹ̀dá ò ní àmóríbọ́ kúrò níbẹ̀ lópin ìgbà tó yìí bá wà ló fi jẹ́ pé obìnrin ọmọ gbogbo àwọn nǹkan ìmọ́tótó dáadáa mọ́sánà ó ń ṣe nǹkan oṣù ó ti rí ó ti dúró ó ti gbẹ lójijì fẹsifẹsi tún wá bẹ̀rẹ̀ ó dẹ̀ ti gbẹ kíyàn tó máa ṣẹlẹ̀ ọdẹ mà àsìkò rẹ̀ àsìkò rẹ̀ tí máa ń ṣe ti pé kí ni òjíṣẹ́ lára àsánà rẹ̀ oníkọ́wé ẹ̀kọ́ máa kéwù rẹ̀ lọ àṣetán lọ́fẹ́ máa fi tayò ó gbà lẹ́nu sọ́n. kètò wá ṣe yẹn nìkan ó lè ṣẹlẹ̀ ńgbà míì kọ́ yẹ pé àwọ̀ ọ̀dá ni kò dúró lọ́rọ̀ àsìkò tí máa ń wá fún sí ti tó kò dúró mọ́ ó lè jẹ́ àti sọ pé obìnrin wọ́n pín sí mẹ́ta látara nǹkan oṣù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó ma àsìkò tí máa ń wá fóun àti ẹni tó jẹ́ pé àsìkò tí máa ń wá fún ó tó but kò dúró aláwọ̀ ọ̀dá lápẹ̀yìn istihada ẹni tó ṣe bẹ̀rẹ̀ ó lè jẹ́ àwà kan ní fi ń rí nǹkan sùn ó dẹ̀ lè jẹ́ tó àwọn obìnrin wà bẹ́ẹ̀ tó bá ti rí tó báyìí ó nù lẹ́ẹ̀kan kó wẹ̀ kọ́mọ kírun lọ omi sì wẹ̀ <laughs> tí ó ti kírun àsùbá tán báyìí yóò rí nǹkan oṣù tí àyílà bá ti tó nǹkan oṣù rẹ̀ ó dúró táyílà bá ti kọjá yóò tún bẹ̀rẹ̀ sí rí tásìrì bá ti tó yóò tún rí wọ́n wà bẹ́ẹ̀ omi ò rí nkankan kò rí nkankan kí ni máa ń rí tó bá ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n tó bá ti tọwọ́ báyìí ọwọ́ rẹ̀ bí ẹ̀jẹ̀ wọ́n ah, àpẹẹrẹ nu ṣe nǹkan oṣù tiẹ̀ ń gbà yìí ṣùgbọ́n táwọn pààrẹ̀ ló fún ìlọ́ni omi sì wẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà kèéta lọ́ọ̀ clearing tó ń ṣẹlẹ̀ ìgbà tí a ṣe ń ṣe tí ọlọ́dọ̀ àwọn àfáà wa táwọn bá ka gbogbo ilé fún wa wá nítọ̀ káwa náà kó àwọn ìyàwó wájọ àtàwọn obìnrin ilé àtàwọn ìyá wájọ ká máa ṣàlàyé rẹ̀ fún wọn ọ̀kan nínú àwọn ọmọ ya wọ́n wá ṣàlàyé rẹ̀ fún wọn àwọn màmá rẹ̀ àti gbogbo àwọn àwọn màmá wa ń sọ fún bàbá bàbá ti dàgbà bàbá rí eight something bàbá wa ní tá ló ń kọ́ ilé lè ẹni méjì mi ní méjì mi pẹ̀lú wàhálà oríṣiríṣi òun ọ̀gbọ́rí láyé o pé obìnrin wà tí ò ní ṣe nǹkan oṣù tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ọkọ̀ pani tó bá tọ́ bonú àgbọ́rí tí òun bí náà ibi tí fanfa ti ń ṣẹlẹ̀ nu láàrin ọmọ ọmọ àti bàbá bàbá rẹ̀ ọmọ ọmọ ń sọ wípé rárá wọ́n kà fún wa ní tíra ní bàbá bàbá rẹ̀ sọ pé gbẹ́nu sọ òun ara ń sọ̀rọ̀ ọjọ́ orí fún yín ibẹ̀ ni àkọ́bí ọmọ bàbá yẹn lóbìnrin lọ́ba wọn ń bẹ̀ lónìí kí ni fa wàhálà fanfa láàrin bàbá àtọmọ o ní abọ́ ọ̀gbọ́ ó tún gbọ́n tí nẹ́jìm sọ wọ́n lọ sọ pé báyìí báyìí ah ọmọ rẹ̀ obìnrin bá ní bàbá ọ̀rẹ́ òun báyìí bí ṣe máa ṣe nǹkan oṣù rẹ̀ nù bàbá ní ah sọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ ọpọlọpọ̀ ọ̀rọ̀ nẹ́sùn ni ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀rí lélẹ́yìí àwọn ẹlòmíì àwọn ẹlòmíì ọjọ́ kan àwọn ẹlòmí ọjọ́ mẹ́ta ẹlòmí ọjọ́ márùn but kí ni kejìjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ kò dúró ọmọgbà tí máa ń tó bóyá mẹ́ta ni ma wá fún ọwọ́ adíwá this jọ́ kẹta yẹn pé kò dúró kọ́mọ̀dára rẹ̀ láàmú kọ́wọ́ ẹ̀wẹ̀ rẹ̀ kọ́mọ̀ kọ́ mọ́ bá ní lára kí ló ṣiṣẹ́ náà sàásùn náà sọ ó ní etí àwọ̀dá bá ń dà láàmú tí zúùrù bá ti tó kó mú sùúrù zúùrù nípìlẹ̀ ó dẹ̀ lókun ìpìlẹ̀ rẹ̀ ní zawalu shams àbí bẹ́ẹ̀ kọ́ òpin rẹ̀ nígbà tí asri bá tọ́ba tó kó mú sùúrù tí asiri bá ti súnmọ́ kó wẹ̀ tó bá wẹ̀ kó fi ìwẹ̀ yẹn kí zuru àti asiri papọ̀ tí magrib bá ti tó kó mú sùúrù ìgbà wo ni ìṣá ìtó barakallahu fik red reddish ti yẹn shafak tó bá disappear kó mú sùúrù tó tó súnmọ́ gbà yìí kó kí magrib rẹ̀ àgbẹ̀tọ́ bá ti ń kí magrib tán kí ló ṣẹlẹ̀ shafak ó yóò àpíà yóò disappear kó mú ṣáà rẹ̀ wá kó fi lè pa méjèèjì pọ̀ kó wẹ̀ kó ká ṣùgbà òjíṣẹ́ náà sàásán ní ìyẹn ò fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n tó dáa wá ní kọ́ máa kí ìsàwẹ̀ ní gbogbo ìgbà tó bá fẹ́ tó bá fẹ́ kírun wákàtí márààrún torí ẹ̀jẹ̀ tí ń wá ló ṣe kí ni yóò ní gbogbo nǹkan dẹkùn ó ti wà nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ lẹ́ni tí máa ń ṣe nǹkan tí máa ń rẹ́jẹ ọmọ bíbí. kò ní ju forty days lọ tó bá ti ń ju forty days lọ kó wẹ̀ kó máa kírun rẹ̀ lọ. ó tún lè wá bá mi ń gbà mí yóò kọ́kọ́ dúró yóò ti rí gbígbẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ bá yá ní ọba tó máa rí fẹ́sífẹ́sí tó bá ti kọ́kọ́ rí gbígbẹ kó tó di pé ń rí pípọ́n fẹ́sifẹ́sì ń bó ti rí gbígbẹ̀ kó wẹ̀ fẹ́sifẹ́sì tó ń rìn kó má ara rẹ̀ tó bá ti kírun kó má kó dẹ̀ kírun rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí gbígbẹ ara ti tẹ́lẹ̀ náà ni kè títàn ọkùnrin ọkọ̀ ilé yìí dáadáa yóò kọ́ ìyàwó rẹ̀ kò ní sọ pé ah, àwọn obìnrin ní ẹni bẹ́ẹ̀ ni àwọn obìnrin ní bọ̀dìwọ́ ló mójútó torí wọ́n ni kíni wọ́n là ní ìwọ́n ni máa múnú lé ọba àwọn mọ́nítọ̀ rẹ̀ torí àìbìkítà ọ̀pọ̀ fóbìnrin wọn ní bìkítà àdámọ̀ ni tó sẹ́mà iṣẹ́ tí ń bẹ lọ́rùn èyí ṣe kékeré ó lè dàyìn lórí ṣètò ọmọ ni ṣètò ìgbọ́ bùkátà ní gbọ́ kíni gbẹ́yìn tó o bá mọ gbogbo eléyìí ó lè appreciate wọn ó fi rí ọ̀rọ̀ ó fi gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam gé khairukum khairukum li ahlihi wa ana khairukum li ahli ẹni tó dáa jù nínú yín lẹ́ni tó dáa sáwọn ará ilé rẹ̀ èmi ọ wà fẹ́m bọ̀dì kẹ́ra ọ wà soft bọ̀dì kìí ṣe ti gbẹ̀wù dání a máa pẹ̀sí báwọn gbogbo eléyìí a gbọ́dọ̀ yanjú rẹ̀ kí irun wa ó lè bá yanjú. ìmọ́tótó nù ọgọ́rọ̀ yanu sàárè kí ló jíṣẹ́ náà sàlám sọ ó ní látara nǹkan méjì ni tí ọgọ́rọ̀ wọ kẹkún kí ni àkọ́kọ́ ó ní níbi kátọ̀ ká mọ̀ mọ́ra dáadáa èèyàn òjò ó tán bẹ̀ ó sì ń tú ọ̀rọ̀ ó sí lára pàtó jíṣẹ́ náà sàlám kọjá lọ ó ní ah, ọba adẹ́dà sí gàgà fún un kọ́ máa gbọ́ ní tí ń ṣẹlẹ̀ nínú sàárè àwọn méjì tọkọjá lẹ́gbẹ̀ẹ́ wọn. ó ní ṣé ẹ rí àwọn méjèèjì tí ń bẹnu sàárè wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí. ní tí wọ́n ń jẹ̀yà lé lórí tí ò nira téèyàn lè mójútó ni ó ní àkọ́kọ́ tàlákọ̀ọ́kọ́ ohun tó bá tọ̀ tán kìí dúó dáadáa kó fi mára kú nínú tọ̀ ẹlẹ́ẹ̀kejì rìbá ká máa sọ̀rọ̀ ẹni backbiting ká máa sọ̀rọ̀ màlàkejì láìdá lẹ́yìn rẹ̀ nítọ́ ń sọ lè jódodo ṣùgbọ́n tó o bá sọ níṣẹ́jú rẹ̀ tó bá gbọ́ kò ní láìkí ẹ̀ gíban tí ì bá ṣòdodo bhutan that's slander ìyàwó Aisha rọ̀dí aláàánà táàmù àwọn ìyàwó ọfẹ́ júwe èkejì rẹ̀ Sofia àbẹ́ẹ̀rí bó ṣe bó ṣe kúrú ọfẹ́ fi júwe kíkúrú rẹ̀ wípé kọ̀ga tó òjíṣẹ́ náà sàásánà ní gbólóhùn tó wíwùn tí wọ́n bá dà sínú òkun yóò pòlù tó òkun níbi tó burú jáì kí ni ìyàwó tún dáhùn yàwó ṣé bí n wà lára rẹ̀ ni mò ń fi júwe òjíṣẹ́ lára sára ni bẹ́ẹ̀ ni tí ò bá sí ń bẹ̀ tí n tó ń sọ tí ì bá sọ bó ṣe rí nu eyín ìfàdórí jẹ́ bìkọ́ tó o bá sọ ń tó sọ níwájú rẹ̀ ṣóun ló dára rẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí jíjí ọmọ ìyá rẹ̀ ní ọ̀jẹ̀ kí ló fi jí tá a fi sọ pé jíjí tó o bá lọ síwájú jígírìsì ìyẹn mírọ̀ tó fi bó o ṣe rí hàn ọ́ sétọ́mọ ẹ̀yà rẹ̀ ní ìbá wa tó bá lọ síwájú rẹ̀ ṣé yóò sọ pé lágbájá ti wá síbí lẹ́yìn rẹ̀ kó o tó débí o bó ṣe rí ni ṣé mírọ̀ sọ bẹ́ẹ̀ là bí wọ́n ṣe rí hùn ni ó ṣe fún ọ bọ́ ọ dẹ̀ ti kú òun bẹ̀ tán bẹ́ẹ̀ lómi ìrìn àbá ṣe rí iná ni ó sì fún kò pé mùsùlùmí ìmọ̀ ṣé gbìyànjú ni láti tún ọmọlàkejì rẹ̀ ṣe tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ lára ẹni tí ọba adẹ́dà bá fàdánwò mọ́ lè kọ̀ntróòlù ẹnu kàn èyí tó kéré jù nínú àdánwò tọ́lọ́run ọba máa ń fi ń kàn ó ní wípé ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó máa lórí àti dáadáa sọ pé tó o bá rí i pé àti dìde lóru kí tahajud ó ní ọ lára àti gbé kùránì kà ọ̀rọ̀ ẹ lọ́rùn àti ṣe ìbàdàt ó ní ọ lára máa ṣọ́ gbólóhùn ẹnu rẹ máa kọ̀ǹtólù rẹ kọ́ a máa jẹ́ kí istikfar ó pọ̀ ń gan-an àti tasbihat tahmidat ta'lilat takbirat máa ṣe kó fi jẹ́ pé kí ni kó fi rọrùn. tí gbogbo eléyìí ò bá wọ̀kọ̀ téèyàn fi jáde láyé tí ò rí àfọ̀mọ́tó ìrun tá a máa ń kí sókù lára láti fi ṣìpẹ̀ fún ni tó fi jẹ́ pé báwọn èèyàn bá ṣe pọ̀ níbi ìrun tí wọ́n ń kí sílá tó bẹ́ẹ̀ ni yóò ṣe kó ìfà tó. tí ìrùn ọ̀bá yanjú tí ìyàn ọ̀bá fọmọ́tọ́ àdúrà táwọn ẹni rẹ̀ máa ń ṣe lẹ́yìn rẹ̀ á ọlọ́run bá ń foríjì lágbájá tàbí ọmọ tó ní tàbáwọn èèyàn tí wọ́n ní tí wọ́n jẹ́ ní rí tọ́ra àwọn ọmọ rẹ̀ ara sí ọwọ́ rẹ̀ náà ló fi jẹ́ pé n tí ọmọ lè ṣe tí ó fi ran òbí rẹ̀ tó jáde láyé lọ́wọ́ jù òní kó jẹ́ ní ìrètí ń sẹ̀sìn dáadáa ọba adẹ́dà ọmọ wo tiẹ̀ mọ́ fún àwọn òbí yẹn torí pé ara ṣé ò lọ́mọ òjíṣẹ́ mẹ́fàlá asọ́làm fi sọ yí ẹrú ó dé ipò níwájú ọlọ́run ọba nínú sàárè yóò àmọ́ rí pé ńbọ mo ti kó wọ́n ọmọ rẹ tó fi sẹ́yìn ẹni ni ó ń ṣe fáàrù gbogbo ìgbà imam ahmed bin hanbal sọjá rahimu ọlọ́run rahmatan wasi'a ọmọ rẹ̀ ní fún àìmọye ọdún tí bàbá òun bá lọ sí sùjádà báyìí àdúrà tí kọ́kọ́ mọ́ sí ní wọ́n bá dẹ́dà báńkẹ́ báńkẹ́ ìmámù ṣáfì ló wá bẹ́ẹ̀ lọ bàbá òun ṣáfì ah, ṣáfì ṣáfì oníbẹ̀ẹ̀ni ìgbà táwọn èèyàn wà nínú òkùnkùn ojú dúdú tí wọ́n gbọ́rọ̀ yìí ṣáfì tàn súnà òjíṣẹ́ láti láàárọ̀ sọ́lọ́ torí ara tí ọba adẹ́dà máa ń fi ń kẹ́yàn téèyàn bá lọ tán ò ní wípé tó ọba ti mọ súnà kan kí ni àkọ́kọ́ tó gbọ́dọ̀ ṣe mú lò tó ọba ti mú lò má pèpè sí díẹ̀ má pèpè sí díẹ̀ bí n bá ti ń tàn ká nìwọ náà máa kóre ní ọmọ jẹ sábà bí oríire fún ọ nínú sàárè torí àlùbáríkà àmà òun ni mímúlò rẹ̀ nísìlì ilmi kẹsìrẹ̀ ti riwáyà mo lè kalẹ̀ yìí mo kalẹ̀ yìí mo lè mẹ́lẹ̀ wa mo lè wa èyí ò ṣe mà ìnámẹ́lẹ̀ ilim ń tà ń pè ní mà ń tà múlò alakhashia ń tà páyà ọlọ́run ọba lò ó ní mà. النور الذي يذلفه الله في قلب العبد tẹ́lẹ̀ yóò bá wá tún tí ó clear tí ọ̀fọ̀ ẹrú mọ́tò yanu sáré yanu sáré yanu sáré wà làṣẹ́kù sí sáré kọ́ lọ́wọ́ yà wáyà ẹni tó nímọ̀ tí ò múlò ẹni tó ń jẹ rìbá ẹni tó ń ṣe sìnà tí ò túbá kó rẹ̀ tó ti jáde láyé. pẹ̀lú gbogbo àwọn condition tá a mú àwọn kèése wípé torí pé kò lè ṣe mọ́ òun ti túbà rárá ọkàn rẹ̀ sì wà mẹ́ta bá gbára báyìí wà yóò kí aburú mọ́lẹ̀ láti ṣe ewu ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀lá tó bá ti jí láàárọ̀ tó bá ti ká sùbàtà yóò béèrè lọ́wọ́ àwọn sàbí ta lọ lálàá torí gègé ni nínú nùbú ẹni tó bá lálà yóò sọ àlà rẹ̀ òjíṣẹ́ lára àṣálà mọ́ bàárọ̀ báyìí ní tó túmọ̀ sí ni ṣe báyìí ṣe báyìí ọwọ́ adijọ́ kan kò sẹ́ni tó lálà tó lòun lálà òjíṣẹ́ lára èmi náà lálà aláwọ̀ mọ́lá àlá rẹ̀ sì wáyù àlá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà revelation ìrẹ̀wọ̀n ṣe wà ní sọ́yí Bukhari ó ní bí mo ṣe ní kí n bí mo ṣe sùn báyìí mo rí arákùnrin kan ó ní kí n ká lọ ibi tó ń ti mú mi lọ a rí odò ẹ̀jẹ̀ wọ́n wá mú ẹrú ọlọ́run ọba kan wọ́n ń torí rẹ̀ bọnú odò ẹ̀jẹ̀ yẹn ó ń pa lórí bó ṣe ń pa lórí tó ń ṣèṣúkẹ̀ wọ́n tún tìbọ̀ wọ́n tìbọ̀ kò gbádùn òun wá ń béèrè lọ́wọ́ tá a lélẹ́yìn wọ́n ní ká lọ òtún ara ẹnìkan obìnrin ni iná ń wì lábẹ́ nǹkan wá ń jáde látara rẹ̀ ọkùnrin kan wá wà nísàlẹ̀ tí ń fẹnu gbé ń fẹnu gbé ẹ̀gbin tó ń jáde lábẹ́ rẹ̀ a èwo lélẹ̀ wọ́n ní lọ ọ̀tún wá débi kan akọ òkúta ni wọ́n fi ń fọ arákùnrin yẹn lórí tí wọ́n bá ti fi fọ́ lórí oríire ó pín sí méjì wọ́n tún lẹ̀ pọ̀ mọ́ra wọn wọ́n tún fọ́ mọ́ yóò tún pín sí méjì wọ́n tún lẹ̀ mọ́ ah, tá a lé léyìn ó ní yà lọ. àwọn wá débì kan àwọn ará àwọn ọmọ kéékèèké àgbàlagbà kan wá wà láàrin wọn bí ẹni tí ń kọ́ wọn ń kéwú tá a lélẹ̀ àwọn wo lélẹ̀ já lọ bó ṣe títí ó ṣe gbogbo àwọn àlàyé ọwọ́ àrọ̀ ó ní ẹni yìí tó mú orin ká wá ń ṣàlàyé fún wípé ṣọ́ọ̀rẹ́ ni ẹni àkọ́kọ́ tí à ń torí rẹ̀ bódò ẹ̀jẹ̀ yẹn àwọn tí wọ́n ń jẹ rìbá láyé nù tí wọ́n túbá kí wọ́n tó kú. kí ló jíṣẹ́ náà sàásánà sọ èyí kéré jù nínú ìyá rìbá ó ní bí ẹni tó bá ìyá rẹ̀ sùn ẹ̀ṣẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn àwọn èèyàn dẹ̀fọ́ kékeré mu aburú ńlá dẹ̀ ìyà tí ó máa jẹ láti gbà wọn bá ti gbé sínú sàárè nù títí dijọ́ gbèǹde tá a lọ rojọ́ níwájú ọba adẹ́dà subhanallah. ẹni tí obìnrin tí wọ́n ń fi náà wì tí ìhòòhò rẹ̀ abẹ́ rẹ̀ wọ́n ń sun ìdọ̀tí tọkùnrin kan wá ń gbé mu ó ní àwọn ẹni sì nánu ìyà tí wọ́n máa jẹ́nu sàárè nu títí tí di gbangba ajọ́ gbẹ̀ǹdà àlìkíyàmà kọ́nà ọ̀ yàrá yà ẹnì kẹta ẹni tí ó nímà tí ò mú lò. bí wọ́n ṣe máa fi akọ òkúta fọ́ lórí nù torí rẹ̀ ọ máa pín wọ́n tún máa sọ́pọ̀ wọ́n tún máa ma bí wọ́n ṣe máa fún un ní ìyànú títí tí ó fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ níwájú ọba dẹ́dà. oríṣiríṣiríṣi òun béèrè ẹni tó ń ọmọ kéékèèké jọ tí ń kọ́ wọn ń kéwì bàbá wa Ibrahim ni sallallahu ala nabiyina wa alayhi àwọn ọmọ kéékèèké tó rí pẹ̀lú rẹ̀ àwọn ọmọ tí wọn ò bàlágà ni. wọ́n wà nínú ààbò ìkẹ́ lábẹ́ rẹ̀ títí dijọ́ gbéǹde àlìkíyàmù kí ló yìí ṣe lásán àṣọlá sọ ó ní awladul mushrikin khudamu ala janna èyí tí wọ́n tiẹ̀ jẹ́ ọmọ mushriki nínú wọn gan tó jẹ́ pé wọn ò bàlágà ọmọ kẹfìrí ni wọn àwọn ni wọn jẹ di house boy nínú ọgbà àlìjánà bámbámbámbámbám ẹni tí ò túbá láyé tàbí tó túbá tí túbá yẹn ò kárí kò kò yanjú tó láti fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ìsìkfàárẹ̀ òdẹ̀ tó yóò máa jẹ ní ọ̀kan ọmọ ìyá ń sọ yí pé kẹ́mọ̀ mà sọ yí ẹni tí èsè mùsùlùmí ọ̀wọ́ náà nǹkan kan orí mo ní à ah. <laughs> ṣé tiẹ̀ tí bẹ́ẹ̀ ń wájú rẹ̀ ò tó bó ṣe bọ́ ni kí wọ́n máa dùn náà ṣe yí pé á máa ya wa Aisha ni nígbà tó ìyàwó Aisha ni àwọn a máa wo ohun ara wa òjíṣẹ́ náà sàásìlá ní tolúkálukú tó rán débi pé kò ní rí òhò ẹnìkejì tí torí hálà yìí náà ó tó gbogbo ó tó ràn ẹni bá pa ẹ̀fẹ́ rẹ̀ rẹ̀ tó ní tọ́ba díjọ́ ọlọ́run ó sun oòrùn wá bíi mẹ́ẹ̀lì kan tàbí méjì látàrí ẹ̀dá wà máa sun omi eléyìí ní déédé ẹ̀sẹ̀ olúkálukú látara eléyìí àfọ̀mọ́ wà fáwọn kan ibi tí ọmọ ni tẹ́lẹ̀ ní ọkàn tún kọjá eléyìí látara pé kí ni kò mú ìṣẹ́nà sọ́nà sọ́nà ń sọ pé wàhálà àjọ náà bí òòrùn ó ṣe mú gangan gan àwọn kan wà tọ́ba adẹ́dà tí ó sì bò jìbò lórí ọkà olórí tó dúró déédé tí èsè yẹn burúkú tó ní adlu justice tó wà sí ẹ̀ ọmọdé tá a rè lórí ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n fi rè dàgbà jẹ́ pé a máa rí ọmọ wa láti kékeré àti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn yọmọ eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ ó ti ẹ̀ka ṣe ni ká má rò pé nǹkan kan láàní lè bá wọn sọ rárá á rìdíùsì ẹni sílẹ̀wù tí wọn fi gbọ́ pẹ̀lú òdòdó tí èsì bá ń kúrọ́ pẹ̀lú ẹ̀ wọ́n fi mọ sísẹ́ẹ̀mù wa ọ̀nà wa ní bó ṣe rí nìí ọ̀dá wà o àwọn màláìka ń bẹ lọ́tún rẹ̀ wọ́n bẹ lọ́sùn lọ́sùn wọ́n bẹ wájú rẹ̀ tó o bá ti ṣègbéraga tó o ṣe gàrò àwọn màláìka wọ́n fa orí ẹ̀ wálẹ̀ ẹnìkan ẹ̀ ṣègbéraga kọ́tàn rí ẹnìkan ẹ̀ jọra rẹ̀ lójú kọ́ má rí fìrí rẹ̀ ló jẹ́ pé mùsùlùmí àtinú àtòdé yóò máa gbìyànjú ni kó fi ṣe kí ni kó tún un ṣe kí ọba adẹ́dà torí kọ̀rọ̀ torí gbangba kó mọ̀ sí àwọn nǹkan tó pamọ́ tẹ́ ẹ̀dá yòókù ọmọ kó mọ̀ sí ṣèbálẹ́jọ́ burúkú fóun tó lọ. lóbi ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àṣìlá ó ní sálásùn mọ̀hálíkàt sálásùn mọ̀jíyàt sálásùn kàfàràt wà sálásùn dàrájàt nǹkan márùn nǹkan mẹ́ta oní máa fàparun fẹ́dà oní ṣùgbọ́n ìṣàhun kéèyàn dẹ̀ ní ọ̀kánjúà ọ̀kánjúà kọ́dẹ̀ ní maṣá kò fẹ́ náà síta wàháwà mọ̀tẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ́nu wọ ìjábùl mari li nafsi kéèyàn jọra rẹ̀ lójú àwa ni àwa ni aburú gbogbo àwọn àrùn yìí kò sí ẹ̀sìn téèyàn lè ṣe tí ò bá gbé jùlẹ̀ nínú kò ní rọ́nà lọ́jọ́ gbẹ̀ǹdà kíá. ó ní mẹ́ta sí wẹ̀ ìmọ̀ fún yàn lákòóyọ̀ ó ní alqasdu indal faqr nígbà lọrọ lọ́rọ̀ ọ̀nà níwọ̀ntúnwọ̀nsì ìgbà tí ò ní náà ó ṣe jẹ́jẹ́ kọ̀ wá di pé ah rárá tó bá wà kó ṣe tí ọba si sí kó ra manage kó mú ni tí ọba adẹ́dàá kí ló sọ fún wa pé lára wọ̀ sí Lukman fọ́mà rẹ̀ ó ní wasbir ala ma asabak ntọ́ba ṣẹlẹ̀ sí ọ mùsùlùmí lè lórí inna zalik min azmi al-umur níbẹ̀ nínú tá a eh, ìyẹn rí ìyẹn tó mọ tí ń ṣe lélẹ̀ ẹni rí ìṣesí àwọn ẹni rí ni àwọn tí wọ́n dúró déédéé. wàláàdì ìndẹ̀rẹ́dà wàlàkọ́dọ̀ kíyàn ṣe déédé inú rẹ̀ dùn ní òtàbó banújẹ́ kọ́ mọ́ kọjá àlà ọyọ́nú sí nǹkan mọ́ kọjá àlà òun tún ní mọ́ kọjá àlà òbínú ni mọ́ kọjá àlà ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ọ pàtàkì sí mùsùlùmí. mùsùlùmí gbọ́dọ̀ ṣe gbogbo ilé kó lè bà tán rí torí gbogbo ẹ̀ àṣepamọ́ ni kìí sàṣe gbé gbogbo ẹ̀ lọ́ba adẹ́dà lọ́lọ́run bá fi sọ pé wa man ya'mal mithqala dharratin khayran yara bọ́ ọba ṣe sẹ́ẹ̀rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ìbá kéré bí ọmọ náà gún orí àkàǹtì ẹ̀bẹ̀ bó bá jẹ́ ti bí náà ní bẹ́ẹ̀ ni débi pé ọba adẹ́dà ni ẹ̀dá ọmọ béèrè mọ́ hazel kita la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé irú àkáǹtì wò lélẹ̀ gbogbo ẹ̀ bó ṣe lè wù kéré tó àti bó ṣe gbogbo ẹ̀ ló tún hàn bí ló fi jẹ́ pé àwọn ẹni ire tí wọ́n ṣáájú wọ́n mọ̀ ṣọ́ gbogbo ẹ̀ ni wa khashiyata Allah fi sirri wal alaniya ìpáyọ̀ ọlọ́run ọba gbangba kí ló jíṣẹ́ lásán àṣálàm sọ ọlá àwọn kan wà níjọ́ gbẹ̀ǹdẹ̀ wọn ó kó iṣẹ́ rẹ̀ wá bí òkè tìhámà òkè ń Yemen lọ́wà àwọn òkè àpáta ni but ọba adẹ́dà yóò dálù wọn láyà kò ní wúlò fún wọn àwọn sàbí ń yà wọn lẹ́nu àwọn èèyàn bí yín ni wọ́n wọ́n ò forú sùn wọ́n ń gbìyànjú ṣùgbọ́n tí wọ́n bá wà ní kọ̀kọ̀ wọ́n máa ń fa ọba ọlọ́run ọba aya ni wọn ò páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làǹfi sọ pé nínú tí máa ń fa àkóyọ fún yàn khashiyatullah fi sirri wal alaniya wasalaatum kafarat àwọn tí máa ń fọ ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ fún yàn ìzáàgùlọ̀ odó alẹ́ makari ìmá ṣàlùwàlá pé dáadáa gbogbo bí condition bá ti wà tó ìmá wà nínú àlùwàlá ní gbogbo ìgbà ìmá mú àfọ̀mọ́ wá fún yàn tọ́lọ́jọ́ bá dé gan yín máa mú màláìka kú tìjú fẹ́ntọ́ wà náà lọ ẹ sílé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ń kọ̀ nǹkan fún gan wọ́n máa tẹ̀lé pé ilé ẹni ọ̀wọ̀ lélẹ̀ ìṣiṣẹ́ náà sáà sọ́kọ́ lẹ́yìn yóò hafiz ala alwudu illa mu'minan ẹnì kẹ́ẹ̀ máa dún ní máa kọ́ wà nú àlùwàlà kọ́ máa ṣọ́ àlùwàlà rẹ̀ àforùgbàgbọ́ òdodo àwọn sẹlẹf ari tálù àlà àwọn bá ti jábá wọn fèrè gé ni lọ síbi tí wọn ti tún àlù àlà jẹ wá pé àwọn ń bẹ̀rù ní pé káwọn tó tún mí ìsẹyìn kúrò lọ́jọ́ mọdì. wà ìtọ àmọ ìtọ àmọ ìmọ̀ sí ìdí àwọn èèyàn. àtẹwọ́ wọ́n sọ láti bi léèlì wọn náà sùn nìyàwó. ìmọ̀fòrú mọ̀fòrú ṣeré kí ẹ máa kírun lóru bó ṣe léwu kékeré tó ọ̀kan náà àwọn ẹ̀yà Hafsa radiyallahu anha òjíṣẹ́ náà sàásìlà ń bínú ntọ́ba dẹ̀ fi mú bínú ọ̀rọ̀ yẹn dó góńgó wọ́n mi dẹ́po ni ó lóun kọ̀ radiyallahu anha ó ṣe ń kọ̀ ni malaka Jibril sọ̀kalẹ̀ ó ní dàpadà subhanallah kí ni reason ó ní ìyà sọ̀wáàmà ìyà kọ̀wáàmà ìmọ̀ gbáàwẹ̀ gan ó dẹ̀ máa ń dìde lóru látara bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ní nínú ọgbà àlìjẹ́nà lòjíṣẹ́ náà sàásálà máa fi ń sọ àlékòdì sọ́ọ̀ وفي رواية بالصيام àwẹ̀gbígbà ọdọwọ́ rẹ̀ fẹ́yìnlẹ̀wùlà mísìlúlà kò sí nǹkan tó rí bí àwẹ̀ nínú tí máa tètè múyàn súnmọ́ lọ́wọ́ba tọ́lọ́wọ́ bá dẹ̀ sí máa tètè gbàdúrà èèyàn tí máa jẹ́ kéèyàn rí àánú rẹ̀ láyé ń bí àti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiam imaamu na ahmed imaamu sunna rahimahullah rahmatawasa fún bí ọdún méjì kó tó jáde láyé inú àwẹ̀ ni máa wà wọ́n ní yóò dé lẹ́bù báyìí yóò ṣubú yóò dákú wọ́n bomi wọn ló máa kọ̀ntínú. ari wọn báwọn nínú àwọn sọlọ tàbí abdullahi ibn umar radial anhu ọgọ́rọ̀ gba inú àwẹ̀ lọ́wọ́ àwẹ̀ ní bó ṣe yẹ ká gbà. min arrafas wọlẹ́gùn kóraró ìkónuró ìkóṣeró kó nínú bàjẹ́ àti ntọ́lọ́mọbọ ọ̀fẹ́ kìí ṣe wípé ìkórunró kó níbi oúnjẹ jíjẹ tàbí mímu nìkan rárá minna lẹ́gùn wọ̀rọ̀fọ̀. mùsùlùmí ò mójútó pẹ̀lú eléyìí Allah subhanahu wa ta'ala ó fi fún wa ní tí a fi là níwájú rẹ̀ gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù pọ̀tá ara èèyàn pẹ̀lú gbogbo eléyìí ó sì kú mẹ́ kí ni yọ wọ̀ ná yaná iná ó gbogbo àwọn tí kí ni ọwọ́ àkóyọ ìpè àwọn ànábì ìpè òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá àti ìpè àwọn tọ́lọ́wọ́n bá fún nípẹ̀ torí tẹ̀wíìdì ò ní gbé ìmánu nínú ọba adẹ́dẹ́ ò ní gbé ẹni tẹ́lẹ̀yìn ò kó yọ afú ọba adẹ́dà jẹ́ pé àwọn ẹlòmíọ́ wọ ná kí wọ́n tó wà àlìjẹ́ náà kọ́lọ́mù ti tu abẹ́. àfa wa tẹ̀síwájú ọ̀ràn yẹn ni fún gbogbo ẹni tó bá ti bàlágà. hibsul lisani ìṣọ́ ẹnu rẹ̀ kò fi mọ níbẹ̀ o omi nínú ẹlfàṣà fáṣù ó ní ìkọjá àlà ìmọ̀ níbi ọ̀rọ̀ sísọ àti níbi ìṣesí kí ló di kejì rẹ̀ rifku ìṣe dáadáa ìkóraró haya ìtìjú òdìkejì fáṣù ó ní haya kí èèyàn ní tìjú àwọn ọ̀rọ̀ tó yẹ kọ́ là mọ́lẹ̀ gan ó ń dà á pè torí ìtìjú abẹ́ olóko tó jẹ́ kò ní sọ yí pé kò ní la ọkùnrin tàbá abẹ́ obìnrin yóò sọ pé abẹ́ nínú ẹ̀kọ́ sílámù nínú tí mùsùlùmí gbọ́dọ̀ kónúró lé lórí ni tọ́lẹ́sìn ìwọ ẹ̀sìn tí kàn máa ń yanu gbàràgbàrà sọ̀rọ̀ lá pẹ̀lú tìjú ni. lòjíṣẹ́ mẹ́fẹ́lá àṣọ́làm sọ pé ìtìjú àti ìmánì ó ní kórìnà jẹ̀míàn wọ́n so pọ̀ ni tọ́kàn bá ti kó èkejì náà kó téèyàn bá ti mú tìjú kó nínú ọ̀rọ̀ rẹ̀ ìmánì náà lọ bọ́ọ̀ máa ń ti yanu gbàgàgbàgà yóò máa affect ẹ̀mí rẹ̀ yóò dẹ̀ máa affect ṣe látara bẹ́ẹ̀ o ò ní màgbà tó jẹ́ pé tí ò yẹ kó o ṣe kò ní ní ọ lára yóò máa rọ̀ ọ́ lọ́rùn láti ṣe àdánwò ẹnu èèyàn máa ṣọ ẹni. bàbá fi ń kìlọ̀ ló fi sínú gbólóhùn wọ́n ń pàṣẹ adlu adlu ni pé kíyàn gbé nǹkan sí ipò rẹ̀ bó ti yẹ nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú òrì adlu àkọ́kọ́ oní tawhid mọ́bà ọlọ́run ọba awórogún wọ̀lọ̀kù tí ìta àròṣìríkìtà kódà bí wọ́n bá ń gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ tàbí wọ́n dáná sun ẹ́ ẹ̀ẹ́ dótọ́ bá dẹ́dà torí ikú náà ni òsè òkú òsè òkú ó dùn dédé. wal ihsan ìṣe dáadáa ìṣe dáadáa nínú gbogbo nǹkan kódà bọ́n ń bínú bí pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì tó bá rí pé agbára rẹ̀ ò ní ká yẹra tí ó bá ti fọ́ ní mọ́nì jẹ́ wọ ìta ìzil kúrùbà àwọn alábàágbé àwọn tí ń bí abínimọ́ abínibí àìsá fún wọn a fún wọn ní ẹ̀tọ́ wọn níwọ̀ntúnwọ̀nsì òdìkó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé afdadu sadaqa asadaqa ila rahimi alkashah sàrà tó ni sàrà tí o ṣe fún mọ̀lẹ́bí tó mọ̀ pé eléyìí kórìíra rẹ̀ láti fi fàmára àlàtí fi ṣe kíni láti sokun ẹbí. eléyìí pàtàkì tí mùsùlùmí ní gbogbo ìgbà ọwọ́rọ̀ mójútó ọba dẹ́dà ní wọ̀nyẹ́ náà hàn fasha. fàṣà ni máa ṣe ṣe sí àbí sọ̀rọ̀ sí àìní tìjú obscenity kéèyàn má ní modesty tàbí moderation nínú nǹkan ọba adẹ́dà kọ̀ wọlbẹ́rẹ̀ ìkọjá àlà sọmọlà gbogbo àwọn munkarat ọba adẹ́dà kọ̀ nínú ètò burú jù nù wọn ọba adẹ́dà ò tiẹ̀ fẹ́ kí a ṣe ó ní sísúnmọ́ rẹ̀ gan ìwọ ni ó ní zina òjíṣẹ́ náà fàásùlá ní ọlọ́run kọ́ mọ́ gbogbo ẹ̀dá èyí tí ò ní ṣe àmórí wà fún kó fojú rí ọgbọ́dọ̀ gbójú kò lẹ́sẹ̀kẹsẹ̀ torí ojú ni kọ́kọ́rọ́ ọnú tó ọba bá ojú rẹ ní bó ṣe yẹ kó kọ́ńtrólù rẹ bó o ló ṣe yẹ kó kọ́ńtrólù rẹ god alibasa pé ń pejú rẹ rẹ ńlẹ̀ tó o bá rẹ ńlẹ̀ òun sí òun sí ìdérí àwọn ẹ̀mí ni tí ọ pa ọrùn ọgbọ́dọ̀ ṣọ́ra. ọkàn lọ́wọ́ à tó bá fi di wípé kò lápá lára rẹ mọ́ tọ́ asúnmọ́láwọ̀ ni mọ̀ pé iná líláwọ̀ ilé ilé rọ̀jù ẹ̀mí rẹ ti di pàtà ó ti bàjẹ́ ó ti dà ìlú tó ti wà polluted débi wípé pẹtrólù rẹ bá bá sáná sí kò gbiná mọ́ torí wípé omi ti pọ̀ ju epo gan lọ́nu. mùsùlùmí ọ̀sọ̀rọ̀ fún gbogbo ilé yóò kóra ró torí kíni torí kálíbà tán rẹ torí pé gbogbo ẹ̀ lọ́ba adẹ́dẹ̀ ó bi wá léèrè. kò sáàmù bọ́rí mbẹ́ lójíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlàm sọ yìí pé ẹ bá ń garanti nǹkan mẹ́fà tẹ́ ẹ bá ti garanti nǹkan mẹ́fà o èmi náà bá yín garanti àlìjẹ́nà ẹ̀dùnmí náà lè ṣe ta adùnmí lẹ́kọ̀ọ́ lè jẹ́nà. kí là kọ́kọ́ ó ní tẹ́ ń bá ń sọ̀rọ̀ ẹ sọ òdodo òdodo ẹ sọ òdodo àkọ́kọ́ tó sọnù torí wípé ó sọ nínú ọ̀rọ̀ mi ó ní alaykum bisidq ìṣòdodo ọdọwọ́ yín torí ìṣòdodo yahdi ila albir ihe maa toyin alọsọ na ise daadaa wọnturu ya ri iri jenda ise daadaa si wee ihe maa toyin alọsọ na iri ba ki n so dodo yodo lo dodo yode maa wa udo lati so tititi ti o fi jeri pe a pe yuwe udo ni n taa maa kí ló jíṣẹ́ lásán àṣálàm tuntun ó ní idha wa'adtum fa'addu wa'afu idha wa'adtum tí ẹ bá ń ṣe àlìkáwàní ẹ pé ẹ má àlìkáwàní sọ tí mo fẹ́ sí ẹ tí ò bá fi lè ṣeéṣe alùwọ̀fà abil ad ìmọ̀ múmọ́ àlùkáwà níṣẹ́ ọ̀ràn yẹn ni fún mùsùlùmí àpèjúwe mùsùlùmí ni tí yẹn gbọ́dọ̀ tí yẹn gbọ́dọ̀ pé kì ṣe yẹn nìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá gbé àmánà fún wa'addu iza tumintum tá a bá fún yín ní àmánà ẹ mọ́jàmbá àmánà ọ̀ràn yẹn ni fún mùsùlùmí kì í ṣe yẹn kan wahfazu furujakum ẹ̀ṣọ́ abẹ́ ẹ̀yìn ìṣọ́ abẹ́ fún mùsùlùmí ọ̀ràn yẹn ni. Allah subhanahu wa ta'ala ni walladhina hum li furujihim hafizun nínú àwọn tí ọba adẹ́dà tó ṣe àlìkáwà ní pé wọ́n wò rí àlìjánná nídẹ̀ra wọ̀ tó jẹ́ ti firdaus òun ni àwọn tó jẹ́ pé wọ́n ṣọ́ abẹ́ wọn. Imam Malik rahimahullah tawasa ló sọ pé masturbation haramu wọ́n ni kí nìdí ó ní kí lọ́ba adẹ́dà ó ní furuji ni yóò hafizun illa ala azwajihim aw ma malakat aymanuhum faman ibtagha wara dhalik fa ulaika humul aadun àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn àyàfi pẹ̀lú ìyàwó wọn tàbí ẹrú wọn ẹnikẹ́ni tó bá ti kọjá àlà eléyìí tó bá ti ó ti kọjá àlà ẹ̀rí Imam Malik mọ́ rahimahullah rahimahullah torí pé àìwú pọ̀ ní tó so mọ́ masturbation both medically and spiritually tó jẹ́ pé ó fi yẹ kí mùsùlùmí ó kóra ró fún un tí ó bá sí níyàwó kó fi mọ ní tí òjíṣẹ́ lásán àṣálàm recommend kí ni àwẹ̀ kọ́dẹ̀ mọ̀ sí bẹ́lọ́n kọba adẹ́rẹ́ kó dẹ̀ ti ṣe ní rọrùn fóun láti láti fẹ́ yàwó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó tún tẹ̀síwájú láti fún wa ní ìrò lórí rẹ̀ ó ní wọ́gọ́dù absọ́rọ̀kù ẹrẹ́jú nílẹ̀ ọfà ṣetán ó ní àìrẹ́jú nílẹ̀ tó bá ti tá mẹ́dà tó ń lé ọwọ́ rẹ ò ní tẹ́ bọ̀rọ̀ ìdààmú rẹ ọdẹ wà pẹ̀lú rẹ bí ń ṣe ń da ẹ̀mí rẹ rú bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ máa affect ara rẹ ló fi jẹ́ pé ìkónúró ìkójúró ní tó pàtàkì ní fún mùsùlùmí ìṣọ́ ẹnu ìṣọ́ ojú òjíṣẹ́ náà sílá àrọ̀ sílá wọn sọ pé wà kó fu àìrí ẹ̀ṣọ́ àwọn ọwọ́ yín lórí gbogbo nǹkan tẹ́ ń bá ń ṣe kó Abu Hurairah ó ní ẹrú ọlọ́run ọba kan kọjá lọ. ó rí nǹkan tí ó pa àwọn èèyàn lára lójú ọ̀nà ó dẹ̀ dúró ó bẹ̀rẹ̀ sí sà lọ́kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kíní yóò pa àwọn èèyàn lára òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní ní tó ṣeun ọba adẹ́dọ̀ ó mú àlìjẹ́nà rẹ̀ ìnira fún ọmọlàkejì má jẹ́ kó má fi ojú kékeré wò bó ṣe lè wù kó kéré tó. a mẹ́lẹ̀ mẹ́lẹ̀ mẹ́lẹ̀ àfa wa tẹ̀síwájú ọ̀ràn àyàn ni fún gbogbo ẹni tó bá ti gbàgàlágà amru bil ma'ruf ìmá pàṣẹ dáadáa wa nahyu anil munkar ìkọ̀bàjẹ́ ntọ́ ọba ti ní ìmọ̀ lórí rẹ̀ táwọn èèyàn bá ti ń ṣe tọ́takò ọ̀ràn àyàn ni fún ọ kó pe àkíyèsí wọn sí pé hmm, nǹkan báyìí ó kú kàtó eléyìí ò ní fẹ́ nǹkan báyìí ó kú kàtó. máa pe àkíyèsí àwọn èèyàn sí. Si, àsìkò kí wọ́n má fi fi tàfàlà ó ṣòwò láwanú rẹ̀ Rajab ọjọ́ kìí láwà yìí náà àwọn kan wọ́n ní 11 ní bọ̀dé tó fẹ́ tí sultan sọ oní òní ni ẹ̀kẹwàá tó ń túmọ̀ sí pé kí ni Ramadan ò tó sùn méjì mọ́ kìí ṣègbà Ramadan bá dé láwàá máa múra àwẹ̀. la ma fi sọ pé ẹni tí ò fi rájàbù gbin nǹkan kó fi ṣàbán bomi lò àti rí èrè Ramadan kò ní rọrùn fún ọ̀kan nínú àwọn oṣù ọ̀wọ̀ ó ní Rajab ká ká sọ pé àgbà wọ́n sì máa sọ pé àwẹ̀ arúgbó kìí ṣe súnà òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ká ń bẹ̀ kìí ṣe tó akọ̀ torí ọ̀rọ̀ Abdullahi bin Umar tó wà nínú Muslim wọ́n lọ bá a gbọ́ pé òun ta ko wípé ká gbààwẹ̀ nínú Rajab ó ní ara bó lẹ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́yìn náà sọ pé mi ì sọ bẹ́ẹ̀ torí sẹ́ẹ̀ mọ̀ pé gbogbo ọjọ́ ayé lèmi fi ń gbààwẹ̀. agbanu rẹ̀ níwọ̀nba tí òfin ní kó ìnira bá wa fún the main the main tá n but èyí tá a gbà nù rẹ̀ jù ó ní ṣàbàn. téèyàn ò bá fi díẹ̀díẹ̀ kọra nínú Rajab àti gba ṣàbàn gan òní rọ̀lọ́run torí àwẹ̀ ṣe ti dé báyẹn lójijì tí yẹn dẹ̀ mú lójijì tí ìrọ̀rùn máa ń wá pẹ̀lú ẹ̀ kì í ṣàwọ̀ nìkan. muraja'atul Qur'an ọ̀pọ̀lọpọ̀ istighfar ìsáré sí bí a ṣe ṣe dáadáa nínú oṣù tí ń bọ̀ àti ìbẹ́ lọ́rùn ọba ní pípọ̀ pé adẹ́dà kó fi á ṣe kòǹgé oríire líle dìde lóru rẹ̀ àti gbígbà pẹ̀lú ímánì àti ìjẹ̀rán ẹ̀san látọ̀dọ̀ ọba adẹ́dà gbogbo ilé tí mùsùlùmí ọmọ lé ni a mọ̀ bẹ́lọ̀ lórí ẹ̀ a mọ̀ lé ama máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa ọba adé ìrìnàjò bá wa láyé yáàrí lò láti fi ṣàlékún láti fi rí súnmọ́ ṣe alọ́kan nínú àwọn tó gbà wá lẹ̀ tó tú á lẹ̀ nínú gbogbo aburú ìyá rẹ̀ látara rẹ̀ mùsùlùmí ọmọ ìdíra ẹmu pẹ̀lú Quran pípọ̀ ọ̀pọ̀lọpọ̀ istikfar nawafil èèyàn ò máa mú ní ìbàdàn láti sin in lọ kó fi jẹ́ pé yóò rọrùn nígbà yùn torí kìí ṣe tí yẹn kàn máa já lójijì. ìmá pàṣẹ dáadáa ìmá kọ̀bàjẹ́ yóò bẹ̀rẹ̀ látara orí ara yìí àtàwọn ará núlé. pẹ̀lú tọ́wọ́bà mọ́ọ́sìm yẹn ni pé àsìkò dáadáa ìtẹ̀yàn fi kojú rẹ̀ òní tọ́wọ́bà istifar dua ìgbẹ̀rẹ̀ ni níyànjú ìmọ̀ wà lágbègbè àwọn tó jẹ́ pé ìrírí wọn yóò máa tì ọ́ sírìn ìmọ̀ yára fáwọn tó yẹ pé ìwọ náà mọ̀ pé tó bá wà láàrin wọn ọmọ kẹrẹ ní níbi iṣẹ́ rẹ̀ eléyìí pàtàkì fún mùsùlùmí ní gbogbo ìgbà kìí ṣe torí nǹkan torí kéèyàn lè bá a tán rí ni kọba adẹ́dà kọjẹ́ ká tán rí kọ́ gba gbogbo gbìyànjú wa lẹ́sìn lọ́wọ́ wa kọ́mọ́dálù àláyà kó jẹ́ níbi tó lórí kí ọba adẹ́dà kó. Ko má da tiwa rú nínú ọ̀rọ̀ ayé wa kó jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ àwọn ọmọ wa ọmọ ìyá wa tí wọ́n ń kojú ìnira lórúkún mẹ́rẹ̀ẹ̀rin ayé tí ọba dẹ́dà kó bá dúró tì wọ́n pàápàá jùlọ àwọn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ ṣẹlẹ̀ ọba dẹ́dà kó bá gba àwọn tí wọ́n ti jẹ́ pè rẹ̀ kó bá gba àwọn lẹ́rú kó bá rọ àwọn fámìlì wọn lójú àwọn tí wọ́n ní mánàkàmù mánàkàmù illa an yuminu billah al-aziz al-ghaffar àní kankan tá a ṣe ju wípé a fi wọ́n lẹ̀ fọlọ́n torí tá a bá ní ká gbẹ̀sán a kọjá àlà so a fi gbogbo ẹlẹ́fọ̀ọ́ bá dẹ́dà kọ́ bá dẹ́dà kọ́ dáàbò rẹ̀ bò kó bá mójútó àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní ọ̀hún kó bá foríjì àwọn tí ọba adẹ́dà ti kádàrá pé kí wọ́n jẹ́ nípè kó adẹ́dà wá fi ìṣọ́ rẹ̀ ṣọ́ gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé àwọn tí wọ́n ń ṣọ́ wa tí wọ́n ń dẹdẹ wa táàmù kìí ṣe tuntun àkọọ́lẹ̀ ọba adẹ́dà kí ló sọ ó ní lẹ́ńtọ̀rọ̀dà ankal yahud wala nasara hatta tattabi'a millatahum yahud àti nasara wọn ò ní yọ́nú sí yín àyàfi tẹ́ bá tẹ̀lé ojú ọ̀nà ọ̀rọ̀ ọba dẹ́dà kí ló sọ ó ní wàdú law takfuruna kama kafaru fatakununa sawa gbogbo tí ń bẹ́lẹ́mì wọn tí ń wù wọn kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí ni kẹ́ lè bá a rí bákan náà ṣé mùsùlùmí ó ń fọwọ́ ara rẹ̀ fún ìmánu kó lọ́ọ́ di kèfèrí kálá ló fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kò sẹ́yìn ọba alẹ́dà àfọwọ́fà lè wà ń bẹ̀ látara àwa èyí tó bá jẹ́ àfọwọ́fà àwa ń bẹ̀ kọ́ba alẹ́dà foríjìn wá kọ́ba àfimọ́ bẹ́ẹ̀ kó dáàbò bò wá kó fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn gbogbo àwọn ọ̀tẹ́ ẹ̀sìn kọba adẹ́dà kọba kojú wọn kọ́yàwá yaburú wọn àtàwọn tinúlé àtàwọn tìta torí tẹ́ ẹ bá rí reaction àwọn tí wọ́n wà nù lé gan sí láwọn tí èsè mùsùlùmí àyà mọ̀ wípé inú wọn ń dùn wípé ọlọ́mú wọn bẹ́ẹ̀ kásẹ̀ tó mọ̀ sọ tàwọn tìta. wọ́n sọ fọ́mọ ya kan 1987 season years wọn over 30 years 32 years magazine tí wọ́n máa ń send sí mi láti Saudi crisis tó ṣẹlẹ̀ ní Bosnia táwọn kèfèrí bẹ̀rẹ̀ sí pa àwọn mùsùlùmí. Ṣé wọn pé ètò ṣẹlẹ̀ ní New Zealand kékeré ní lẹ́gbẹ̀ẹ́ ti Bosnia kékeré ní pátápátá torí cleansing wọ́n ń pè ní ethnic cleansing àwọn fẹ́ ṣe àfọ̀mọ́ fún lọ àwọn èyí ni pé gbogbo àwọn tí a bá jẹ́ mùsùlùmí àwọn fẹ́ pa wọ́n kúrò ńbẹ̀ tí wọ́n sọnù wọ́n dẹ̀ ń pa wọ́n lóòótọ́ na magazine yẹn wá bọ́ sí mi lọ́wọ́ nínú àwọn ọmọ kiri ó tọ́jẹ́ wípé true wọn ni magazine yẹn fi wá ah wọ́n ní kí n fún yín magazine mọ́tẹ́já. Ja ó wá rí gbogbo ìbàjẹ́ táwọn kùfáàrù ṣe ọba kékeré gbogbo ojú ojú rẹ̀ kò tí tó twenty years of age ó ní àwọn náà ń bọ̀ wá ṣe tàwọn nàìjíríà pẹ̀lú àwọn mùsùlùmí nítòsọ ni àwọn kékeré ọmọbìnrin as late back as over 30 years ago nígbà election fẹ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ bá rí clips àwọn nǹkan míì tí wọ́n ń sọ lórí mùsùlùmí àwọn ọgbà ìlú lọ́wọ́ wọn àwọn pa wọn àwọn ó ṣe kínní káwọn fẹ́ tẹ̀ dépò lágbájá ni ẹ dìbò fún toró wọn lẹ́sìn tiẹ̀ èyí ò ṣe kínní oríṣiríṣi wọn àwọn ọmọdé àmọ́ wípé ah kí ló lè tó yìí sẹ́yìn wákàtí márùn-ún yìí náà àti ṣe ń tọ́pa gbogbo wàhálà ni. ètò wà nínú mọ̀lẹ́bí ń sọ wípé ah, èmi ò rán yàn o tó bá ti délẹ̀ nísìn ẹ̀yin ni màá kọ́kọ́ mú balẹ̀ náà mùsùlùmí ń sùn ìsùn ara kí ni a fi tají òní wípé responsibility wàláhì a ní ààbò kankan yàtọ̀ sí pé kásádi ọlọ́run ọba kò dẹ̀ sí ń tá a lè fi sádi ọlọ́run ọba àyàfi ká pa òfin rẹ̀ mọ́ tá a bá ti pa òfin rẹ̀ mọ́ a ti wà lábẹ́ ààbò wa makaru wa makara Allah wallahu khairul makirin tí wọ́n bá ń ti ń dètè ọba adẹ́dà ète tiẹ̀ ó borí ti gbogbo ète yóò dẹ̀ mọ̀ bí ó ṣe máa sọ ète wọn di owó aláǹtakùn kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kó fi ìjuwọ́ ju sẹ̀ fún kó fi rọ̀ wá lọ́rùn kó wá gbà lẹ́sìn kó jẹ́ àbámbi tó lérè náà kó dáàbò rẹ̀ fún wa ah, gbogbo àwọn tí wọ́n ń pètèpèrò against ti mùsùlùmí kọba adẹ́dà kọba ṣàgálà àwọn bí ṣàgálà àǹfọ̀sìn àná náà kọba adẹ́dà ọba paná adẹ́bọrẹ́ bídí kọba parẹ́ gbogbo àwọn tó yẹ pé látara gíga wọn yóò ṣe sábàbí tí ẹ̀sìn ó fi lọ síwájú kọba adẹ́dà kó fún wọn lágbèdà kó ṣe alọ́kànnù wọn gbogbo àwọn tó yẹ pé látara àdépò wọn yóò jẹ́ ìrẹ̀lẹ̀ fún ẹ̀sìn kọba adẹ́dà kọba rẹ̀ wọ́n lẹ̀ kọ́mọ́ torí pílẹ̀ ayé wọ́ọ̀dà kọ́mọ́ bọ̀rùn wa jẹ́ kọ́mọ́ torí pọ́rùn wọ́ọ̀dà kọ́mọ́ balẹ̀ ayé wa jẹ́ dáadáa tayé àti tọ̀run kọba adẹ́dà ṣe méjèèjì fún wa gbogbo báyé bá ṣe dojúrú tó kọ́lọ́ mọ́jẹ́ kí tiwa dojúrú ń bẹ̀ kó jẹ́ kí tiwa dá mẹ́ subhanaka allahumma wa bihamdik shida la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد كتب وارث كتب وارث وهو عفو منك ها كتب ترى وارث جزاكم الله خير أحسن الله إليكم مبارك الله فيكم أواتي أباني بيري أجاكي أنو أبا واني نمبر تو تري فور فايف سكس Nah? Seven. Eight. Okay. Nine. <laughs> okay. Ten. Fifteen, eleven. Ten. Ten. Ten ni ẹja fi hàn bẹ̀rẹ̀ náà. Dọ́m ọwọ́ àánú ten yẹn dán. Bọ́lá ọwọ́ àánú ten yẹn dán. Náà ló fi lówà òkè. Ẹ dákun lọ sẹ́ni. Ìbéèrè àkọ́kọ́ sàn. Àwọn oníṣẹ́ ọwọ́ àtàwọn tó máa ń gbaṣẹ́ à ń gbé contract fún ní ọba ń woṣẹ́ yìí ilé kíkọ́ fixing and so on ọ̀pọ̀ ọgbà láwọn cases tí mo ti gbọ́ sí ó máa ń ṣẹlẹ̀ pé àwọn tíṣẹ́ yẹn máa ń bọ́ sọ́wọ́ ẹ̀ bí àbí engineer abi foreman abi contractor wọ́n máa ń fẹ́ enforce lórí àwọn òṣìṣẹ́ tó wá ṣe quotation ń pé kí wọ́n bù mọ́ ohun tí wọ́n fẹ́ kàn ṣe wọ́n fẹ́ table yìí <clears throat> two thousand one àti kàn table a ní kó fi 2000 míì kún so ìyá ní àwọn olè ṣe a ní tó bá lè ṣe a ní kó lóòjọ́ ẹ̀ bẹ́ẹ̀ni débi pé tó bá supply ọjà gan fún wọn ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí mo ti gbọ́ dáadáa ìyẹn ló di ó náà tún yáwó òun sọ quality tí wọ́n fẹ́ tó níṣẹ́ fẹ́ wọ́n wá supply ó wá pè wọ́n lórí fóònù nígbà tí sẹ́yìn ti ń lọ pé iye báyìí lòun máa gbà ìyẹn engineer tó ní tó wà ń sáyẹ̀ tiẹ̀ pé iye báyìí lòun máa gbà lórí iṣẹ́ òun ó ló ah òun ò lè fún ẹ ju iye báyìí lọ òun dẹ̀ máa gbowó iṣẹ́ tiẹ̀ ó ní ó ṣáà insist eventually ìgbà tóun supply kìíní ẹ wọ́n ní kóun gbé padà ó ní àwọn oníkílódé nǹkan kan gbá ọlọ́run tún jẹ gbèsè lórí kìíní ẹ nǹkan táwọn kọ̀ọ̀kan bàjẹ́ lọ́nà tán láti túnṣe tẹ́kọ̀ọ́ yẹn pọ̀ ẹ̀yìn ọ̀rẹ́yìn tóun sọ fún oníṣẹ́ ń pé ẹni yìí ó fẹ́ dínà mọ́ òun torí nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ó ní ah, nọ́mbà báyìí náà fi pè òun nọ́mbà òun rèé náà nọ́mbà tó fi pè dà ó wá yàtọ̀ sí nọ́mbà tó fi pè òun wá trace nọ́mbà yẹn ìgbà tó ń débẹ̀ wọ́n ní business center ní ibẹ̀ so eventually ní láti dá kíní ẹ̀ padà ó dẹ̀ jẹ́ gbèsè ó ti padà wá owó yẹn san so àwọn kíní ẹ̀ máa ń pọ̀ bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ ọmọ máa ń béèrè pé kí ni káwọn ṣe ní registration báyìí eléyìí tó tiẹ̀ wà nílẹ̀ currently ẹni yẹn kì í ṣe engineer kì í ṣe contractor ìyàwó ẹni tó níṣẹ́ gangan ni ó ń sọ fún ó ń ṣe fún aluminium ó ń ṣe fún carpenter ó ń ṣe fún bricklayer gbogbo àwọn tó wá iṣẹ́ iṣẹ́ yẹn kẹ̀dẹ̀rẹ́ òun ni ó ní iṣẹ́ òun ni wọ́n ń ṣe fún bí ká fẹ́ kọ́ ilé ń sìn sà òun lọ́ fẹ́ kọ́lé yẹn fún ó dẹ̀ mọ̀ fóun lọ́ fẹ́ kọ́lé yẹn fún so tọ́mátì wa mú quotation wa. ìyàwó ni wọ́n fẹ́ kọ́lé fún ọkọ fẹ́ kọ́lé fún yàrá bẹ́ẹ̀ ni but ìyàwó kò tó wípé ilé tí wọ́n fẹ́ kọ́ fún nìkan gbogbo in tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ ó fẹ́ jẹ́ ń bẹ̀ náà. bíríkìlà tó fẹ́ ṣiṣẹ́ èlò ní kòtòṣàn ní kò mú wá five hundred thousand ní pẹ̀lú owó iṣẹ́ a ní kó fi five hundred ní ìmọ̀ dọ́bù àbí kó jù bẹ́ẹ̀ lọ náà a ní tó bá ti wá ṣe a mú kòtòṣàn yẹn fọkọ ìyẹn á tún wá dọ́bù kí ni a mú kòtòṣàn tó bá ti wá mú a ní pé kan wá defend a wá pè pé <laughs> já ṣe insult kéésì obìnrin kan nìkan ní máa affect bẹ́ẹ̀ ni eh. ìyàwó lọ́lọ́run kẹ́ ọkọ ni wọ́n ní kó mójútó ọ̀rọ̀ ọ wá ń ṣe dọ́bùdọ́bù rẹ̀ but ìyàwó ọlọ́run fi ọpọlọ ó fi kẹ́gan táìmà ara rẹ̀ tún wá ran bọ́ǹbù lọ́wọ́ látara pé kí ni rárá accountant ni accountant so ó mọ gbogbo àrékèrèkè yẹn ó mọ gbogbo ibi tí ọkọ ti ń jàǹbá òun lọ́ba bá mi lọ́kàn sọ ọkàn ó tẹ́bù gbogbo ẹ̀ kalẹ̀ ó ní kí ni káwọn ṣe ó ní tóun bá ní kóun sọ òdodo bẹ̀ ilé èwo ni kó wọn fọwọ́ nínú méjèèjì tọ́rọ̀ bá ti dà báyìí èyí tí ó wà ráàjì ní bí ọ̀rọ̀ sheikh islam ibn Taymiyyah ẹ̀tọ́ rẹ̀ wà lọ́wọ́ èèyàn ó wá fẹ́ gba kọ́bẹ́ ẹ̀tọ́ rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ lè rọ́nà lọ àfi tí kọ́bẹ́ yẹn bá ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́bẹ́ ẹni tó fúnni àtẹni tó gbà ọrùn ẹni tó gbà ni ó wà ṣùgbọ́n tó bá rọ́nà míì láti lọ yàgò fún kó yàgò fún. Jazakumullah khair. Number two. Assalamu alaikum wa rahmatullahi wa alaikum assalam. Jazakumullah khairan. Wa jazakumullah khairan. Ẹ̀sà lórí

ká yọ before Ramadan na <laughs> promise ti wá pé wọ́n yọ okay but a tú ma kó fi jẹ́ before Ramadan. torí pé mo ń wò bóyá ọ̀sẹ̀ tá a máa mú ìgbóyè ká kọ́kọ́ tiẹ̀ fọ́ náà kakọ kí n kó àwọn èèyàn wọ́n wá. a lè ṣe bẹ́ẹ̀. naam. bọ̀sọ́ mo pa àwa la sọ̀rọ̀ rí ká sọ wípé ká ṣe nǹkan pẹ̀lú. bẹ́ẹ̀ pẹ̀lẹ́kùtù nísìn ká mọ́ sí pẹ̀lú jàgídíjàgan torí jàgídíjàgan wọ́n bà nǹkan jẹ́ ni kìí ṣe tó nira ká sọ pé bá a ṣe dúró ìta bá ti ń kó tán ká lọ mú dígà wá ẹja wú kó ń bẹ̀ àyè tó nira ni kò nira ṣùgbọ́n kò bá kò pọ́nyàn lé ìgbà tí mo rí òsè ẹ̀rẹ́ ọ̀la rẹ̀ mi ní tọ́ba kó tó dé lọ́la màá ti wú kíní kó ń bẹ nítorí ọlọ́run ọba màá ṣe pẹ̀lú pẹ̀lú rọ̀nù bàtó dẹ̀ ti promise yẹn ká máa bẹ̀ lọ́wọ́ ọba fún kó ṣe ní rọrùn fún ah. tó bá tẹ̀ ti ya kí wọ́n jẹ́ ká gbọ́ sá. àbí contract ti ẹni wọ́n fẹ́. no èmi fẹ́ ah, ṣébíṣẹ́bí ilà inshallah. ọfẹ́ ọfẹ́ dá sí. ẹ bẹ́ẹ̀ ni. ọfẹ́ dá sí. nípa wíwu pátápátá. ọ̀dà ń já sí báyìí. mú cost wá. ètò ọba fẹ́ gbé mbẹ̀ tó fẹ́ fi dá sí. a kàn fọwọ́ dẹ̀ ní pé kọ́sì tó máa kọ́sì ni kìí ṣe pé wúwú nìkan o bí ibi tó wà bẹ́ẹ̀ tí ó dẹ̀ standard tí ó dẹ̀ dùn wò ẹ̀ sọ ma pé ẹni tó ní standard ni ọ̀rẹ́ máa ń fẹ́ ṣe nǹkan kó kàǹkà hàn so mú kọ́sì yẹn wá èyí tó fẹ́ gbé ń bẹ̀ àwọn àjọmọ́ náà gbé inú rẹ̀ tàbí àwọn náà gbẹnu rẹ̀ ṣe títẹ̀ rẹ̀ ni ọlọ́ọ̀bá kó fi ṣàgbéga dáadáa fún aláyàtọ̀. bákan náà lórí um, bí kí ìmọ́mọ́ máa ti dúró sí ṣé blọ́ọ̀kù náà máa fi ṣe sà ṣé blọ́ọ̀kù ni wọ́n á fi ṣe àgàsọ̀ mẹ́ta tí ìmọ́mọ́ fi máa ṣe kútùbà. mẹ́ta ni ẹ̀kẹta lòjíṣẹ́ lọ́sàn àṣírà máa ń dóṣe. ok now mo ní ṣe blọ́ọ̀kù náà ni wọ́n fi ṣe. kọ́ wa movable better. ok kọ́ wa movable better. fún maybe sometimes wọ́n fẹ́ ṣe lecture wọ́n fẹ́ ṣe oríṣi kọ́ wa movable better. ok now. lórí tí afáàkù tó bí sọ lẹ́ẹ̀kan náà torí mú rí pé ó àwọn gangala ní bẹ́ẹ̀ni gbogbo oníṣẹ́ àwọn ni wàhálà ẹ̀kan àtàwọn tí wọ́n ń tà náà ọ̀fẹ́ supply ti ìwé fún wọn ní school tàbí tíra wọ́n lò dẹ̀ wọ́n fún wa níṣẹ́ ẹ̀rọ ọlọ́run ọba kan ló ní sheik kí lẹ́ẹ̀ máa ń ṣe a máa ń ṣe construction sáré a máa ń ṣe building tàbí roads àmì ìgbàgbọ́ ni ah, ẹ̀já àwọn ọgbọ́n mo ní bẹ́ẹ̀ ni àgbélójú àwọn kan ni wọ́n ń dúró fún wa lórí rẹ̀ but true àwa ni ọlọ́run ti ń ṣe sábàbí iṣẹ́ yẹn wọ́n sọ yí pé ó jẹ́ ká ṣiṣẹ́ tán. ó wá pín owó sí méjì. èkejì mi òun bínú ó tètè sọ̀rọ̀ ọ̀rọ̀ òdì ó ní èló ló gbé lẹ́ngbàtà ń ṣiṣẹ́ tí wọ́n nìkan ti fẹ́ gba bíi five million èló ló gbé ilẹ̀ nígbà tá à ń ṣiṣẹ́ ó ní kò ní ìdíkọ́ wọn gbé nǹkan kan lẹ̀ òun máa ń kó òun ó rìtáà kó ń bí tó ń bá dẹ̀ rìtáà nǹkan kan lòun ọmọ jẹ ìrẹ̀lẹ̀ mìíràn ti wá dá sí mo ní àpò òní fún ọ ní pension oníkàfihàn lẹ̀ ṣẹ́ẹ̀kì tó yẹ ká gbà ní ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ wo bí oṣù mẹ́ta àwọn tí wọ́n jẹ́ ẹrú ọlọ́run ọba tó yẹ pé wọ́n wò pé ah, ẹgbà owó kẹrẹsì ti sẹ́ ara ti fẹ́ máa ó ti fẹ́ máa kọ̀ àwọn gangan ni wọ́n wá ń sọ yí pé ẹ fún wọn ní tí wọ́n bá fẹ́ gbà ọ́ àìjẹ́bẹ̀ ẹ̀tọ́ yín ò rẹ̀ ni o wọ́n dẹ̀ pọ̀ káàkiri bá pọ̀ káàkiri bá pàápàá jùlọ láyé àwọn olóṣèlú wọ́n sọ pé anything tó fẹ́ rà tó fẹ́ tà tó dẹ̀ pa ọ̀pọ̀ pẹ̀lú wọn wọ́n ṣe bẹ́ẹ̀. ẹni tó bá rò pọ̀ ọmọ tó yẹ kó péjé tiẹ̀ yóò wá yàgò tóró náà nípìnlẹ̀ ó dẹ̀ ti ní tó náà ti ti fi sùn so kọ́ba ẹlẹ́dàá kó bá kó sí wọn nínú kó yóò fi pa ọlọ́run ọba fún gbogbo wa. wákìsàn tó introduction àdírẹ́sì rẹ̀ ti pọ̀jù lẹ́tà lọ ẹni ní ǹjẹ́ èèyàn lè gba owó èlé láti fi sèèvù ẹ̀mí sèèvù ẹ̀mí yẹn ni wọ́n wá là bí àwọn lọ ṣe tẹ̀kìdìrù bá sèèvù ẹ̀mí yẹn bí ebi ń pa mí ni bí ó fẹ́ la ẹ̀mí lọ ni bí ó wó skul ní orí sọ ni báwo ni save ẹ̀mí ẹ̀ wọn ṣàlàyé ah, síbẹ̀. kó jẹ́ kí a máa eh, save ẹ̀mí ẹ̀. kọ́mọ details save ẹ̀mí ẹ̀. náà náà. irú tẹ̀mí tí wọ́n sọ yẹn. náà gbèsè nu. so mo ti rírú ẹ̀ kan rí. náà tí ó pè mí nìyí. so wọ́n fẹ́ ṣe operation fún eh, ìyàwó ọmọ ẹ̀ kan owó yẹn wá pọ̀ lọ́dún yẹn lọ́hùn so ìgbà táwa nímọ̀ láti yẹn la ti padà dá owó fún bọ́dà yẹn lọ́dún yẹn lọ́hùn so tó ń tí bó ṣe wà nù condition yẹn náà ẹni tó fẹ́ gbowó lẹ̀ ló ń gbowó èlé. no ó fẹ́ nígbà tí òun rọ́nà àbáyọ òun á lọ bá àwọn olówó èlé wípé òun fẹ́ gba owó èlé torí kí wọ́n ní pé fún ó mú sátì kan wá wọn ò dẹ̀ tí ìrówó òun á sáré lọ síbi olówó èlé yẹn wípé so that káwọn fi rescue ẹni tí wọ́n fẹ́ sọ operation yẹn fún so ìgbà tó wá sọ fún mi lọ́dún yẹn lọ́hùn òun ni mo wá rí sí ẹ̀ nígbà táwa ní màláàdì so àtàgbà certain amount kan òun la fi lọ deposit fún un nígbà yẹn so irú condition yẹn èmi lérò bóyá irú yẹn ni wọ́n ń sọ tó bá jẹ́rù yẹn ńkọ́ kán gbìyànjú tó bá tiẹ̀ jẹ́rù yẹn ńkọ́ tó bá jẹ́rù yẹn ńkọ́ kí wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ṣe gbìyànjú yẹn kọ́ mọ́ jẹ́ èlé yẹn ni wọ́n dojú kọ àfi tó bá di kàráǹgídá wípé ọ̀ àlẹ́ mi lọ. Assalamu alaikum wa rahmatullahi wa kọ́lọ́n kọjá ká rí pẹ̀lú rí dáadáa sá. àmì àtẹ̀yìn náà. sá ǹjẹ́ ìgbàláyè wà fún ẹni tí àìlera wà fún láti ṣe sujud pé kó máa forí kan bóyá bíi pílà tàbí wọ́. rárá kó bẹ́ǹdì níwọ̀ntúnwọ̀nsì torí ọ̀kan nínú àwọn sàbí ọ̀rọ̀ dára ánì wọn pílò ló gbé dání tí wọ́n fi òjíṣẹ́ rárá kó jókòó ní bọ́ ṣe rọrùn sí ìrọrùn mọ̀rọ́bẹ̀rẹ̀ ìjókòó bí ìgbà tá à ń jókòó cross leg kí sùjádà kó lọlẹ̀ ju ròkú lọ ọlọ́run fi ṣọ̀rọ̀ ń bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kẹ́ẹ̀kan bá wa ṣe brief test lórí ìdínà fèrọ́ tọ́lùmùsẹ̀kìn lórí ìdínà fèrọ́ tọ́lùmùsẹ̀kìn àyà yẹn gẹ́gẹ́ bá a ṣe brief ìdínà sọ́rọ́tọ̀ mọ̀sítọ́kì wọ́n bá dẹ́dà tó wa sọ́nà tó tọ́ tafsiru rẹ̀ tẹ̀lé kí ni tafsiru rẹ̀ sọ́rọ́tọ̀ lẹ́bínà ní amta alayhim ọ̀nà àwọn tí ó ti kẹ́ àwọn wo ni àwọn ànábì ọlọ́run ọba torí kí ló jíṣẹ́ lásàrà sọ́làǹsọ̀ ó ní anabi fil janna àwọn anabi ọlọ́wọ́n ọba náà gba aljanna náà wà wa siddiqu fil janna abubakar siddiq wà náà gba aljanna wa shahid fil janna àwọn tí wọ́n jẹ́ wọ́n jagun sójú ọ̀nà ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n dúró déédéé báyìí àwọn tó bá dẹ́dà ti kọ tiwọn lálìjẹ́ náà ojú àwọn èèyàn ghayril maghdubi alayhi tí ìṣọ̀nà àwọn tí ọba adẹ́dà bínú sí àwọn olọba adẹ́dà bínú sí àwọn tí wọ́n mú òdodo tí wọ́n dẹ̀ tẹ̀lé ní àwọn Jews ló fi jẹ́ pé táàfáàn bá ń ṣe tí ò tọ́ wọn ló ń ṣe bí Jew wọlé tọ́ọ́lì kí èdè ṣọ̀nà àwọn tí wọ́n ti ṣìnà àwọn wo ni wọ́n ṣìnà. Our Christians wọ́n ní ìyànjú gan ṣùgbọ́n lórí àìtọ́nà ló fi jẹ́ pé táláìmọ̀ kan bá ń ṣe kátikàti wọn ló ń ṣe bí kìbíyó so sirat al-mustaqim ó ní sirat ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ọba àwọn ànábì àwọn sàábé rẹ̀ rọ̀jàlá ni àwọn tàbí ẹ̀ eh, sirat alladhina an'amta alayhim lẹ́yìn náà àwọn tó lọ́n bínú láwọn ọ̀dọ̀ alọ́nkọjá àríyàn pẹ̀lú rẹ̀ dáadáa. àmì àtẹ̀yìnà. a lọ síbi ìsìnkú ọmọ ìyá wa kan. náà kọ́lọ́mbà fọ̀rọ̀ tẹ̀. àwọn kẹ̀kẹ́ wá ṣẹlẹ̀ ń bẹ̀ tó jẹ́ pé ó mú katakata dání. sọ̀rọ̀ tẹ́nìyàn wá sọ ń bẹ̀ níbi kí n tó ń béèrè níbi àkọ́kọ́ gbígbẹ́ sàárè òkú kòtò kòtò ṣé ó forí sọ kíbílà ni àbí kí ẹnpẹ kíbílà ni lóyá kó wà báyìí ni àbí kí ó bẹ̀ gbé ọ̀tọ̀ sùn báyìí kó pọ̀ kí ló jíṣẹ́ náà sára sọ. ó ní alikaaba kíbílà tó mú ni hayyan wa mayitan kíbla ìyẹn kaaba ó ní ìdojúkọ olùgbàgbọ́ òdodo láyé o tàbí ńgbà tó bá kú bóòlù ṣe fẹ́ dojúkọ yóò fẹ́ gbé ọ̀tún yóò fi sùn yóò kọjú sí kíbla afẹ́gbẹ́ ọ̀tún sùn bẹ́ẹ̀ ni yóò sùn báyìí yóò sùn báyìí a ṣe gbọ́rọ̀ báyìí torí bẹ́ẹ̀ náà láti kírun sí la a ní kírun lóòrò tá a bá tẹ́ wọn báyìí tó bá jẹ́ pé ọkùnrin ni á kírun sí níbi orí tó bá jẹ́ pé obìnrin ni á kírun sí ní ibi àárín náà ẹ̀gbẹ́ ọ̀tún ní ọ́fíìsì yóò wá kọjú sí kíbla kọ́ tá a bá nà gbọ́ọ̀rọ̀ níbo ló kọjú sí ṣeéṣe kíbla ló kọjú sí orí ló kọjú sí kíbla but ojú ni wọ́n ní ká kọjú sí ká kọjú sí kíbla. ìbá mi pé ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ ni àtọ́kọ́kọ́ gbé sàárè ó kọjú sí kíbla báyìí àfààyàn wa dé wa ní rárá orúkọ wọn àánú fámílì àwọn ẹni tó kúkú fún ó jẹ́ ọ̀kan náà ọmọ ẹ̀gbọ́n ẹni tó kú. kìí ṣe pòsíṣàn ẹni tó kúkú fún látẹ̀lé láti mú òfin ọlọ́run ọba fẹ́. mọ́sálà a rí nínú àwọn tí òkùnkùn fún tí wọ́n sọ pé ilé ni wọ́n ti sìn àwọn míì nu wọn lè sọ pé rárá ìtẹ́ ni wọ́n sì ó yìí ń fa wàhálà láàrin ọmọ ìyáde ni bá ń ṣe sọ ìyá jáde láyé èyí tó já àbúrò pátápátá ó ní access tẹ́ ó dẹ̀ ti ṣètò <laughs> àwọn yòókù tí wọ́n ní àwọn ní agbára wọn ní wọ́n wà lọ sin ìyá àwọn sínú gbó àbúrò wọn ní kèésò nìkan lọ́wọ́ à àwọn èèyàn pọ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣọ́bẹ̀ wọ́n fi gbogbo obìnrin àwọn torí wọ́n létò ń bẹ̀ dáadáa wípé advantage tó ní pọ̀ tí wọ́n bá lọ one àtẹ̀lé ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀làm ládàá yẹn wọ́n máa bá a àwọn èèyàn tí wọ́n bá lọ ọbẹ̀ wọ́n mọ òkú ọmọ gba ládàá torí pé yọ̀ọ́ mọ̀ gba sálámà yóò dẹ̀ mọ̀ gba gbogbo àdúrà tí wọ́n bá bá lọ wọ àsálámà sí o ìyára ilé olùgbàgbọ́ òdodo kọ́lọ́wọ́n ọba kó kẹ́yìn kó kẹ́ àwa náà ẹ ti wa àwa náà ń bọ̀ gbogbo wọn yín wà ń bẹ̀ so òjíṣẹ́ náà sọ́nà ìdẹ́ni ká mọ́ sìnkú lé ìtẹ́ ni wọ́n ní ká sìnkú sí so gbogbo orú nǹkan bá wọn ó kó gbogbo wọn yún wọ́n bá fa wàhálà bọ̀dá himan tiẹ̀ ló ṣẹ lérí wọn wọ́n yìí bá ń fa wàhálà jù pé ó gbé àwọn lọ lọ sí síta wọn sọ wípé ó sin ìyá wọn sítẹ́ wọn ló ó ju ìyá àwọn sínú gbó àwọn dẹ̀ nílẹ̀ tí wọ́n sọ nìyẹn. nígbà tó bá sìnkú tán wàhálà àdáná àdáná ẹ̀yẹ tó wá tó wá bẹ̀rẹ̀. ìyẹn ọ̀mọ́lẹ̀ yorùbá nìkan <laughs> ó ti ń spread dáadáa wọ́n ti ń dáná. ọ̀kan nu wọn ọlọ́run máa wá sálùkọ̀ dáadáa pé òun ká dáná kò sínú. Hmm ẹ̀sìn wọ́n ti gbọ́ àwọn òun gbọ́ pé a ní bí ó bá pẹ́ èèyàn lè ṣe sàrà fún òkú kó dáná kò sígbà tí èèyàn lè sàrà fún <laughs> so àbá yẹn wá sọ fún pé even anabi sàṣálá ó máa ń pa ẹran fún Khadija yẹn wá àdìsí pé èyí ló rọrùn jù <laughs> ibo láti rí náà lẹ́sẹ̀ yẹn lè wá bẹ̀rẹ̀ pé tọ́ pé àdìsí yẹn ṣé ó wà ní àbí kò sí ẹni kò fi hàn ibi tọ́ba kútùbí ń ta tíra ààyẹ̀wò ibi tí ò ti sílẹ̀ lèyàn tí máa ń jiyàn jàǹkadì hmm? sílẹ̀ láwà ẹbọ̀ fẹ́ ẹja mẹ́kẹ́ ọlọ́njẹ́ àríyìn pẹ́sà bẹ́ẹ̀ni no sàrá àti ṣe fókù anytime ni. No? every time dẹ̀ ni èyí tó lọ́lá jù nínú sàrà oníkọ́mọ olókùú kó serious pẹ̀lẹ́sìn kó jẹ́ ní ire tí ó fi jẹ́ gbogbo ìgbà tó bá lọ sùjádà wọ́n náà bá ń forí jìn òbí mi ọlọ́run ó wò mọ́ lára kó dẹ̀ mọ̀ ṣe dáadáa ń gbogbo ìgbà àwọn nǹkan báyìí tí mo ṣe nǹkan báyìí tí mo ṣe ó lè jẹ́ ní tó pamọ́ mo ṣe ni láti fi wójú rẹ ọba adẹ́dà fóbìnì kọ́nà ọba bá ń kẹ́ kọ́ bá ń gẹ̀ kò sí tó burú ń bẹ̀. lè lọ hajj fún wọn tí wọn bá hajj O lè lọ rárá ìta ń sọ ni wípé gbogbo iṣẹ́ rẹ̀ la lè ṣe on òkú yàtọ̀ sí irun. pé ká kírun fún un rárá níta kan ni pé tá a bá yan náfìlà àtàbọ̀ràn àyàn á bà bẹ lọ́wọ́ ọba bí kọ́ lọ́wọ́ ọdẹlẹ̀ fún gbogbo ògbà láàmà sèyìn kìí ṣe ijọ́ tó kú nìkan but tíjọ́ tó kú yẹn àdúrà ṣíṣe fún oníjọ́ tó kú yẹn ó pàtàkì gan tọrọrọ òjíṣẹ́ náfìlà àrọ̀ sọ́là ó ní gáréèjì àkọ́kọ́ nínú ìrìn àjò ọ̀run ó ní sàárè ìdẹ̀ máa sọ pé ẹ fi àdúrà tó pọ̀ fún ọmọ ìyá yín tí ẹ ń gbé sínú kòtò nísìn pé kó lè dúró ṣinṣin torí wọ́n ti ń bi léèrè báyìí so a fàdùn àjọ yẹn kọba adẹ́dà kó ṣe nírọ̀rùn fún àwọn sẹ́lẹ̀fù mọ́ àwọn àṣàrò wa tó pọ̀ lórí eléyìí wípé ẹnìkan jáde láyé wọ́n bi léèrè pé báwo ni kọ́ndíṣàn rẹ̀ ó ní ní tó gbà òun là jù ní wípé àdúrà tí wọ́n ṣe lẹ́yìn àásù níjọ́ jímọ̀ ọlọ́run fọ̀run gẹ̀hún wọ́n wọ́n fọ̀run gẹ̀hún olóòsè kò ń gẹ́ àánú ọba adẹ́dà ọlọ́run fi ṣe sábà bí wípé àwọn afáàmọ́ fi ń rẹkọmẹ́ndì wípé ẹ̀yìn àásùrì níjọ́ jímọ̀ yẹn títí wọ mọ́ greece kéèyàn má fi wá dáadáa tayé nìkan fórí ara rẹ̀ kó fi wá fún àwọn òbí méjèèjì náà àtàwọn ẹni retí wọ́n ti lọ náà bàbà ẹ̀ kéèyàn máa ṣe kìí ṣe dáadáa ṣíṣe fòkù ó ní ara nǹkan tá a kà á lẹ̀ lẹ́ẹ̀kan tó kù bá ti lọ tán dùá anything tí ṣẹ̀rẹ́ àbá gbà láàyè la lè ṣe fún a lè lọ hajj fún bọ̀dẹ̀ tí ó bá lọ hajj yẹn kọjá tó náà ti lọ gbogbo ṣẹ́ olóore tí ṣẹ̀rẹ́ àgbà láàyè a lè ṣe fún ẹni tó bá wà nínú ìnira a lè fowó lẹ̀ láti fi mú kúrò nínú ìnira yẹn pẹ̀lú àníyàn pé kí ládàá kọ́ máa bá ẹni ti lọ. ìfẹ́ inú ló kù. Thank you. rárá ń tà sọ ni wípé kò mọ ní ìgbà wípé à ń fi gbà sí pé jọ́ mẹ́ta jọ́ ogójì ọjọ lára gbogbo ògbà ní ọmọ ló máa ṣàdúrà fáwọn òbí rẹ̀ kọ́dẹ̀ máa ṣe dáadáa on behalf of them. dáadáa yẹn ànínú dáadáa rẹ̀ òní pé tóun lọ rántí òun náà nínú ọlọ́ndarí yín pẹ́ lórí dáadáa sá. tọmọ òkú nìkan ló pàtàkì but àwọn nǹkan mi lè ṣẹlẹ̀ tí ò ní jọmọ òkú nìkan ó lè jẹ́ bí ọ̀rọ̀ ó lè jẹ́ bí àwọn ẹni rẹ̀ kàn wọ́n kàn wọ́n pé ah lágbájá ṣe báyìí mo fi nǹkan báyìí mo fi sunrí rẹ̀ ọ̀pọ̀sùn. bẹ́ẹ̀ni mọ́sẹ̀ ń gbọ́ mọ́sẹ̀ ń gbọ́ ni ẹ̀ mọ̀ èmi náà sẹ̀ ń gbọ́ ni náà mo fi ní bá kutu bí ibi tó bá wà yò bóyá ọgbọ́n tó jọmọ́ báyìí rí wọ́n máa ń sọ wọ́n máa ń sọ bọ̀t láti ìgbà yẹn láti sọ pé ibi tá a ti rí àdẹ̀ rí ẹnìkan tó mú ẹ ọ lé ní lè sọ ọba ń sọ pé ń bo láti rí because ó easy masalan ní Madina kọ́láwọn tó ṣe ìmọ́lẹ̀ fún ìlú náà bàbá arúgbó ni ó rí tí mò ń ṣe rọ́fù yẹ̀dẹ́ ìndàkúlọ̀ kọ́fù wọ́rọ́fù yìí ó dẹ̀ súnmọ́ mi bá a ṣe kírun táwọn mo lè búra pé o è ṣe ṣíà torí gbogbo òṣèṣì rẹ o è ṣe ti ṣíà bọ̀dí mo ló ti rí rọ́fù yẹ̀dẹ̀ ní gbogbo àlọ́lẹ̀ àti láàrin mo ní ó wà nínú sẹ́sílà ó wà nínú mahalla ibn az mo dẹ̀ fún láwọn references ká tó kó ń bẹ̀ oníkòsí ó dẹ̀ gbé fóònù rẹ̀ jáde ó dẹ̀ lọ sórí nẹ́ẹ̀tì ọ̀dẹ̀kẹ̀ wò ìgbà tá a máa kírun tó tẹ̀lé ó ní wàláhì kàdí sàfọ́tùmí kẹkẹ sí ọ̀rọ̀ mi yọ mo jàǹfààní lára rẹ dáadáa gan lénìí ojú tí mo máa fi ń wá àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ó ní pé wọn ò gbẹ́sìn yìí ìyìn sọ pé mi ni mi gbẹ́sìn yìí torí pé àwọn àfáà kan ní ká má ṣe mo wá bilé rè mo ní ṣé àfáà kan ní right láti tẹ ẹ̀rí tó rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ náà àzọ́nà láti tẹ mọ́lẹ̀ ó ní mọ́gbẹ̀mí lọ síbi tí mi tí mi ní lè bọ́ mo sáré pé ọlẹ́rìí a máa sọ̀rọ̀ mo ní ìtọ̀jẹ́ lákùnmọ́lá ọ̀fẹ́ tó ń dá parí ẹ̀ sínú kò é ṣe mọ́tẹ̀lẹ̀ àjùkò oko séjọ́ kejì ni wọ́n wá fẹ́ dàrú máwọn èèyàn lójú torí alẹ́ ẹjọ́ yẹn gan ni flight wa shortest hajj dadi lọ jùlọ ten days àwọn ọmọ yàrá bẹ́ẹ̀ ṣéèkè wọlé tún gbé wá yìí fóònù owó ni àwọn náà kí lórí ó ní kí ọ̀dẹ̀ yẹn ju ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti mú ọ̀rọ̀ báwọn ẹ̀rí dà tó bá nínú tíra báyìí ní ẹ ó kàn ló lé tẹ́ kíní wàá dẹ̀ gẹ́ẹ̀tì àbí tó bá ní dátà ló kù ó rẹ̀ mú àwọn ẹ̀rí yẹn jáde tó bá ní tíra báyìí ní tíra yẹn ó bọ̀ sí wọn níwájú nìsín so ká lo àwọn nǹkan ìgbàlódé yìí láti túbọ̀ fi súnà òjíṣẹ́ lọ́sọ̀làṣúlàmù nílẹ̀ látara bẹ́ẹ̀ ó lè má jẹ́ pé fẹ́nu ló ṣe òun náà lè máa rò wípé bọ́yá ẹ̀rí yẹn wà lóòótọ́ bọ̀ látara bẹ́ẹ̀ a lè correct ẹ̀ ní gbígbóná gbígbóná bẹ́ẹ̀ tí ò ní jẹ́ wípé no yíò ṣe wàhálà àwa náà fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ wá kẹ́ẹ̀kọ́ ẹ̀ kìí ṣe tó nira ṣébí ìlú ni yẹ pé yóò ní ìtọ́kasí fún wa àwa gan rẹ́dì láti wá sọ́dọ̀ rẹ̀ láti wá wá ìmọ̀. ọlọ́jà rí ní pẹ́sà. kwẹ́sàn mi fẹ́ papọ̀ mọ́ kwẹ́sàn Kutubi torí kìíní yẹn ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí látara pé tábàjọ́ ní sí ọwọ́ so àwa rí ẹnìkan tí ọmọ wa pé ẹnì ń ṣiṣẹ́ yìí ó wá introduce wa sí yàn ó wá ní wípé mi fẹ́ mọ iye tó fẹ́ gbà ń bí iṣẹ́ yìí o mi fẹ́ mọ iye tó fẹ́ gbà ń bí iṣẹ́ yìí but fifty thousand lówó tèmi tí wà fún mi commission. Then, so mo wò pé ngbà mo débẹ̀ tí mo ṣe quotation tèmi so mo fun alaji aláàjì so ẹ̀rí ọkàn wà ń jẹ́ mi pé ṣé kí n kí n ni pé nǹkan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sí ni. ṣé mùsùlùmí ni. mùsùlùmí ni pé mi ì fẹ́ ṣiṣẹ́ yìí. kí ni fifty thousand ẹ eh, owó kí ni. wọ́n ní bó ṣe ń gbà because ẹni yẹn gangan ló ta ilé yẹn fún aláàjì yẹn but ó lọ́wọ́ mú àwọn òṣìṣẹ́ wá torí ẹni yẹn fẹ́ tún gbogbo ilé yẹn ṣe padà wọ́n wà máa òṣìṣẹ́ bọ̀ bó ṣe ń gbowó yẹn lórí gbogbo àwọn òṣìṣẹ́ tó bá ti ṣiṣẹ́ mẹ́rin. òun ni wọ́n gbéṣẹ́ fún. nǹkan náà gbéṣẹ́ fún wọ́n ní kọ́ bá wọn wá yẹn wà. ok ọwọ́ ní òun ò ní wá wọn yẹn lásán. so tó bá ti wá wá yẹn wà kò jẹ́ kàlájì yẹn mọ̀ a kà sọ fáwọn ẹni yẹn pé kò sí nǹkan tó kàn wọn but tó bá ti gbaṣẹ́ tán iye báyìí lówó tèmi. ẹ ṣe wá sí i wọ́n pọ̀ bá ń yíta wọ́n kùn tàbí ẹ̀tí wà sí so ẹlẹ́kejì onírí kọ́mọ̀rí nǹkankan bẹ̀ kọ́dẹ̀ lálùbáríkà ó dájú wípé kọ́ wá mú tó jẹ́ pé ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ló ló sọ gbólóyè fún mi ó ní òun ò tún báyìí dánrú rẹ̀ wò mọ́ láyé mo ní kí ló dé torí mo ní mo sọ fún mo ní torí mo mọ̀ pé kì í ṣe páyọ̀ ọlọ́run ọba rẹ̀ ló débẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. ó ní wọ́n sọ fóun kì í ṣe pé òun ò mà pọ̀ tó ń òun sáà ń ó dẹ̀rù owó ń bẹ̀ dáadáa ó ní ṣe mọ́yìnà bàbá ẹ̀mẹ́ta ló pè mọ́yìnà ó ní wà láì hospital ló ná gbogbo ẹ̀sìn mọ́ni ó ní kẹ́rẹ́ tó ń nẹ́ta kọ̀kọ́ báyìí tó ń bi ra oríṣiríṣi tó ń wọ́n rà lọ́lé ní àìsàn yìí ti dé tó àfìgbà tó ń ná gbogbo yẹn tán pó sórí àrùn mo ní tọ̀ ó ní láti gbà yẹn òun bá wọn ṣe irú nǹkan báyẹn mọ́ tó bá yẹ kó mú sùúrù mo mọ̀ yí pé tí nǹkan bá yọ fún ẹ ń bẹ̀ ó fẹ́ fi nǹkan yọwọ́ sí i eyín gan àwọn ẹni rẹ ó sàfùn pé rárá máa nǹkan rẹ lọ tó bá ṣe yùn àjẹmọ́nú nítorí pé kò béèrè ìwọ ló fi sídọ̀ wípé o fẹ́ wọn náà fẹ́ ṣe dáadáa mu but kó wá ń làálẹ̀ yí pé gbogbo iṣẹ́ ọ̀sán yìí báyìí ah kọ́pá yẹn náà bá. Na? Bẹ́ẹ̀ni. Ìṣẹ́bọ́ ìyẹn ẹ̀tọ́ rẹ wà lọ́wọ́ wọn ni tó jẹ́ pé tó bá dẹ̀ fún wọn ẹ̀tọ́ ò ní rẹ́tọ̀ rẹ gbà ẹ̀fẹ́ gbígbà àti fífún ọrùn wọn ni ó wà bíi ti custom náà ni ntí ìṣe tiẹ̀ wọ́n labọ̀ ọlọ́run for example àwọn tí wọ́n ń ṣe clearing wọ́n wá ti ti fún wọn lọ́rùn débi pé ẹlẹgbẹ́ pé wọ́n jọ ń pín èrè ni ẹ̀ṣẹ̀ gbígbà àti fífún ọrùn wọn ni ó wà. Now, okay. Àwọn consultancy ni wọ́n ń ṣe, àwọn ni wọ́n bá yàn gbaṣẹ́ yẹn, ọ̀dọ̀ wọn ni wọ́n dẹ̀ san sálárì sí. Si wọ́n wá ń yọ consultancy fee ẹ̀yìn ọ̀tọ̀. ọ̀rọ̀ àlùwàlà ẹ̀tí tí fún wa ń bí wa àti mọ̀ àwátá mọ̀ àti mọ̀ ẹ wá promise wa lórí pé dán ti ń wẹ̀kù ẹ̀fẹ́. inshallah bóyá the first thing ká ṣe lọ in next halkọ̀.

kí ọlọ́run jẹ́ àríyìn pẹ̀lú sọ. orí dáadáa tẹ̀yìn náà. naam ọmọ ìyá kan ṣe àlàyé. ẹ́ńjìnì yìí dé. ó ń ṣe àlàyé wáàsí kan so bóyá èmi ni gbọ́rọ̀ yẹn rí òun ní pé ó ń sọ pé ẹni tí ó lù pọ̀ mọ́ àwọn ẹlẹ́gbẹ́ tó dẹ̀ ń pé ẹni yẹn onísúnà ni ní pé ṣé nínú òṣùlù alùsúnà ṣé ẹni èèyàn lè ju ẹni yẹn jáde kúrò nínú alùsúnà jẹ́ alùsúnà. <laughs> ṣé pátì ni <laughs> ẹlòmíràn ní àkìdá tó yẹn ju tó yẹ ti alùsúnà but mọ́nájì rẹ̀ kò ní yanjú mọ́ámàlà rẹ̀ ṣe ìbáṣepọ̀ rẹ̀ lé ní wàhálà so tí kéèyàn gbìyànjú ni wípé àti àkídà àti mọ́ámàlà kódà sí kí ẹlòmíì gan kìí ṣe ti sálàtì so èèyàn gbìyànjú ni kó jẹ́ pé gbogbo ẹ̀ tẹ̀lé ojú ọ̀nà náà ẹlẹ́ẹ̀kejì òun ní pé kí ìyá ẹ̀kọ́ mọ́ yàgbẹ̀ ìyá dẹ̀ ti wà nínú àlùalá so wá tábà fún ọmọ ṣé àlùalá àlùalá ìyá yẹn kọjá. láti ọ̀dọ̀ àwọn obìnrin ẹ bá kọ àwọn béèrè yín ránṣẹ́ látòkè ẹni ní alákọ̀ọ́kọ́ ń pẹ́ fẹ́ni tí ó ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan oṣù eh, ó wá máa ń ṣe ségesège ó lè wá ń yejọ́ báyìí ètò bá máa tẹ̀lé kó tún lé kó dín kò sáà ní constant number náwọn oṣù kọ̀ọ̀kan tó máa wá ń pé ó máa tó gbàwo tó máa fi lè máa retí tó máa fi lè máa bá ségesège yẹn lọ kó tó lè sọ pé ìjọ márùn-ún ló dà kí ní ìjẹ ìjọ méje ló ìjọ márùn-ún ló máa ń wá fún ọwọ́n wá ségesège. ó ṣe bẹ̀rẹ̀ ni bóyá mọ́ǹtì ń sìn lákọ̀ọ́kọ́ jọ tó bẹ̀rẹ̀ ìjọ márùn-ún ló wá. ìyẹn ni wípé beginner ni. beginner bẹ́ẹ̀ ni. ok next one tó wá wá ó wá jẹ́ bí ìjọ méje èyí tó tẹ̀lé ó di bí ìjọ mẹ́fà ó tún yá ó ti dìbí ìjọ márùn-ún tó ọwọ́ kéèkì méje mẹ́fà márùn-ún kò mọ èyí tó máa múnú ẹ̀ ṣé kó sàmà bá lọ bẹ́ẹ̀ ni ìjọ tó bá tó. tọ́ba so kó máa bá lọ ìjọ tó bá tó stop náà ni kó. nígbà in the end most cases yóò padà wá end up síjọ márùn-ún most cases. Eh, tàbí ìjọ méje most cases ìjọ máa sábà ṣẹlẹ̀ ni. Hmm. Eh, òun ni ò tíì ó lè ní issues outwise bákan tó jẹ́ pé ó ń fa ségesège nípa yóò balance but for the meantime tó bá ti stop tó ti rí gbígbẹ kó wẹ̀ kó kí mọ́ kí mo rẹ̀ lọ tó bá ti rí bẹ́ẹ̀ tó bá ti stop náà ni kó tó kó tó kírun títí tí ó fi normalize. ó máa fi normalize ok sir bíláàkùn lọ fẹ́ sẹ́ ẹni ní um, ìyàwó lé lòun ó ní òun ò dẹ̀ kí ń fẹ́ sọ ọ̀rọ̀ ilé ọkọ òun síta òun kì í fẹ́ discourse ọ̀rọ̀ ilé ọkọ òun àmín mm. ó ní ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun rí pé nǹkan nira fọ́kọ òun mm. kódà láì béèrè òun mọ̀ pé nǹkan nira fún un ó dẹ̀ ní ìdì kún lọ́wọ́ ń pé náà ṣóhun lè wá wẹni tóhun òkú rẹ̀ bí lágbájá yìí lágbájá yìí tóhun bàbá sọ ó yẹ kó lè ran ọkọ òun lọ́wọ́ ṣé kóhun bẹ́ ní ẹ sọ ṣé kò ní já sí pé òun tó àṣírí ọkọ òun títa àbí kóun ṣàdákẹ́ kóun máa òkútó ọlọ́run sábà ń ṣàánú ẹ̀ ọlọ́run sábà ń ṣàánú ẹ̀. kọ́bọ̀kọ rẹ̀ sọ́kọ́ gbà níyẹn jù. ok kó sọ fọ́kọ ẹ̀. tó bá jẹ́rú ọkùnrin tó jẹ́ pé kò mind kíyàwó òun ó bá wọn kan sọ̀rọ̀ láti fi assist òun fani ìmọ̀ tí ò ṣerú ọkùnrin bẹ́ẹ̀ òun ni kó gbà níyànjú hmm. ẹ̀ẹ́dẹ̀ bá ẹni báyìí sọ̀rọ̀ ẹ̀bá ẹni báyìí sọ̀rọ̀ ẹ̀bá ẹni báyìí sọ̀rọ̀ pẹ̀lú dùá inṣàlá kiri. ọkọ ni kó dájú ọ̀rọ̀ yẹn kọ tó wá rí pé. ewu wà nínú wípé kóbìnrin ó ṣàyà gbàǹgbàrú rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ pé jíjáde bẹ́ẹ̀ yóò jẹ́ pé yóò lead sí hmm contact pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin eh, àrùn tí ń dolúkálukú láàmú ọ̀tọ̀ọ̀tọ̀ and eh, kọ́ mọ̀ jẹ́ pé wọ́n wàá lo opportunity yẹn láti kó sínú ilé ẹni ẹlẹ́ni torí circumstances báyẹn ti wà ilé ni wọ́n wá ó ó mú ìyàwó rẹ̀ dání lọ wọ́n dẹ̀ in the end ilé ọ̀bọ sí ó dẹ̀ lùzì àwò rẹ̀ ẹni tí wọ́n dẹ̀ lọ sí ibẹ̀ láti lọ ọ̀nà náà ni ó padà wá fẹ́ àwò rẹ̀. so the best thing ni pé kí obìnrin yẹn sọ fọ́kọ ẹ̀ kí ó gbé gbèsè yẹn fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni kó gbèsè yẹn fúnra rẹ̀ kó dẹ̀ máa fàdó àti fún. Um, wọ́n ní obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣó lè wọ mọ́sálásí wá gbọ́ halkọ̀ àbíkẹ́ ṣó lè gbé Kùránì dání nílé kéw. ọ̀rọ̀ pọ̀ lórí pé ó lè gbé Quran àbí ó lè gbé Quran majority of opinion ni kò lè gbé tàrà àwọn àfáàtì ń sọ pé kò sẹ́rì tó kọ ẹranmọ́kọlọ kò sẹ́rì tó sọ pé kò lè gbé àbọ̀tẹ́ uh, uh, uh, ọgọ́rọ̀ àwọn afáàfin sí pé kò lè gbé Quran but ó lè kà ó lè kà lórí but ó lè wọ masjid kò sí ìrújú kò sí ìyapa ẹ lórí pé ó lè wọ masjid láti gbọ́ halkọ̀. ó lè wá mọ́sálásí wọn gbọ́ wá sí wọ́n gbọ́ halkọ̀. kó dira dáadáa kó má fi jẹ́ pé ah. ara wọn ẹ̀jẹ̀ wọn hmm, kan sí inú masjid náà. àwọn kan tó máa wá ń ṣòpinya pé eh, odindi ni ò lè gbé tó wá jẹ́ bí júzù kan júzù àmà kọ́ ìdá nǹkan kan hmm. àwọn kan máa ló lè gbé àwọn kan ní òtẹ́ lè gbé pàápàá èwo ni kí wọ́n mú nú méjèèjì kan àwọn tí wọ́n sọ pé kò sí tí ó lè gbé ń bẹ̀ argument wọ́n mú wá ní wípé tó bá jẹ́ pé ẹ̀rí wà wípé kò tiẹ̀ lè gbé pápá ní tẹ́kìsì bá wá but argument tí wọ́n ń lò náà ní pé láyé mọ́sùlùmí kùránì látọ́hìr hadith yẹn mursal ni but ẹnu kò sí lílò rẹ̀ ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà fèsì wípé kó má gbé kúrà ní bọ̀tú ó lè kà á wọ́n dẹ̀ lè bá gbé dání. tọ́ba jẹ́ ṣé n tó wà lórí Quran ṣé mọ́sáhàfù ni àbí ìṣe mọ́sáhàfù sheikh sọ́ọ̀lì fọ́ọ̀lán fọ́ọ̀lán ní kì í ṣe mọ́sáhàfù and uh, kò ní ìdí àlùwàlá láti gbé ẹ̀rí táwọn àlòmíì mú wá àwọn afáàmì mú wá ni wípé kò sí zikir tó jíṣẹ́ nọ́sílà rẹ̀ ọ̀sọ́là fẹ́ ṣe ìmọ̀ pírífà kóhun wà nínú àlùwàlà so ẹni zikir tíyàn bá fẹ́ ṣe ó bẹ́tà pé kíyàn wà nínú àlùwàlà àyẹ̀dá wà lórí fóònù ni tàbí kò sí ní orí fóònù but ṣé ó pọn dandan ni ìfọ̀rọ̀jómi tó rọ ọ̀rọ̀ ló wà láàrin àwọn àfà àwọn àkọ́fà kan ní kìí sọ̀rọ̀ àyàn àwọn àfà kan ní bẹ́ẹ̀ ni kìí sọ̀rọ̀ àyàn but I encourage ẹ̀ torí pé zikir lọ fẹ́ ṣe náà. sọ́wọ́n alẹ́ wà á kàn sọ́lá àǹtí. ọlọ́ àṣà ní ìsọ̀rí. àbá àtẹ̀yìn náà. ẹjọ́ lórí ọ̀rọ̀ ìtẹ́ ẹ ti sọ ti pẹ́ àti àkáǹtì tí ó yẹ ká ní fún àwọn fíṣẹ̀bílì láì. bẹ́ẹ̀ àwa rí i pé kò ṣe àṣeyọrí kankan lórí ẹ̀ ó dẹ̀yẹ kó ní àṣeyọrí torí pé iṣẹ́ olóore ni àti pé bìkan lèèyàn fẹ́ máa náwó sínú Islam kí ẹ̀ láti máa náwó sí kéré bí iṣẹ́ olóore pẹ̀lú iṣẹ́ téèyàn ń fẹ́ ojú látọ̀dọ̀ Ọlọ́run tó gba àwọn iṣẹ́ ìdẹ́ni níṣe ni àgbéyẹ̀wò àmúṣe níṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ yẹn. kí ájú súpà owó ìmójútó tẹ́ àwọn ni wọ́n gbà nísìn kólúkálukú kọ́dá sí ṣáàlẹ̀. tẹ́lágbàtán ẹ kó fún àgbà ìta. àkáǹtì kejì ńkọ́ ti fi sẹ́bí láìpẹ́ sọ ní ọ̀sẹ̀ kẹta sẹ́yìn. àwọn náà mo ti sọ àwọn ni wọn ò mójútó ẹ ń ṣe wọn láwọn ń ṣe ètò ìtura. ẹ mú bọ̀ ẹ nísòro ẹ sùn ẹ now nípa ọ̀rọ̀ chief imam. chief imam. ẹ chief imam. ok. a ní chief apè chief. chief apè náà. na. chief balógun. na bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́ kó tọ́ sí àwa mùsùlùmí ká máa pé ká máa pé ṣífù imam nígbà pé ẹ̀dẹ́ bí ó yẹ kì í fi rí wọ́n fi ń pe àwọn nǹkan yẹn sí pé gbogbo àwọn kèfé náà sọ pé àwọn ní ṣéfà pènà ṣéfà balógun olúwo bẹ́ẹ̀ lọ. ìdí tí ò jọra wọn ni wípé mọ́ṣáláṣí méjèèjì àbí ká sọ pé mẹ́tẹ̀ẹ̀ta kí èèyàn méjì bá wà lórí ẹ̀sìn ẹnìkan ni ó ṣáájú tí ó mú ìjà nìdání kò pọ́sibù ló fi jẹ́ pé òjìṣẹ́ náà fúnra rọ̀ sọ́lá bá a bá fẹ́ rìnrìn àjò gan ó ní káyẹn ni tí ó jẹ́ àmìr àyẹn olórí gbogbo ibi tí a bá dẹ̀ ti ní àkójọpọ̀ a ní àwọn kan tí ó jẹ́ olórí tí ó máa darí rẹ̀ ló fi jẹ́ pé ní àwọn àyíma bá ṣe pọ̀ tó ní haramu mọ́kàgà ó ní ẹni tó jẹ́ olórí wọn ó dẹ̀ ní ní mọ́ṣáláṣí òjíṣẹ́ lásán làásùlà òjíṣẹ́ làásùlà ní chief imam bọ́tí ọba sí ń tòsí ta ni ó kírun Abubakar Siddiq tí òun náà bá sí ń tòsí wọn ọ̀nà Umar ni tí ọba sí ń tòsí nǹkan Osman ni tí ọba sí Osman tòsí Ali ni ó ní bí wọ́n ṣe ń tó wọn